علينا إنه من الإسلام ولا مشكلة ويد فلا نبي أشهد أن لا إله إلا الله ولا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ما بعد فإن أعتقد الحديث إلى هنا وقال محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إن كل مكان بدعة وكل بدعة Ah, ini kira-kira bahwa muamalah itu àbí tí a dúró sí ní oṣù tó kọjá oníkàtà ń sọ káì màkàtà àti pé wọlé àpá àpá pé káì mẹ́rin àpá alákọ̀ọ́lọ́ àpá àpá yẹrọ lọ yẹrọ lọ ìfẹ́ràn àti ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀. المحبة في الله والبغض في الله ìfẹ́ràn nítorí ìjọlọ nítorí pẹ́ẹ́lí yẹn ti tọ́lọ̀ ọ̀rá rẹ ìfòyìra nítorí pẹ́ẹ́lí yẹn ti tọ́lọ̀ ọ̀rá òfẹ́ lẹ́sìn òríyàwó àti fúláàdì lòun náà. 我被他带去马来西亚读啊，我去马来西亚。الثاني محبة المرأة شأن بيت اللي بيت اللي الثاني محبة المرأة إذا كان مي بقول ويشرب بالله خطأ واحد ìlú nǹkan mi lórogún papọ̀ mọ́lọ̀ níbi ìfẹ́ tó jẹ́ kíláàsì fọlọ́ kàmá hábàtì òṣèrèkì náà lè láti gẹ́gbà òṣèlú ti fẹ́ràn àwọn ìsàmù tí wọ́n ń ṣe. ìfẹ́ yìí báwọn bàbá wọn tó wọlé nàá ọ̀nà sáfù nípínlẹ̀ ayájájá yóò ṣe kú náà kàkó bèlá والذين آمنوا شرط قفان الإسلام كتاب مجلدات الأحسن وهي أصل الشرك يعني فعل الشرك وشرك ألف من المحبة الطبيعية كتاب سلامة ثم بعدما وطعام في أنفسهم مجاهد في أنفسهم ìfẹ́ tàdàmà lẹ́tọ́ra lọ. Òun ti wà ní àjà ìlà. Òun kọ́. Dàbí àtúndùnú gba àmà nígbà tí ìfẹ́ ti. Jà ìlà òun kọ́. Wọ́n ti fi bá ọ̀rọ̀ wá. Tó bá fẹ́ kọ́ náà bá fẹ́ràn rẹ̀ kí ni wàá ṣe kí èsì máa ti tù yà kó ṣe pé ajé ó kéré lọ́dọ̀ rẹ̀ fúnra rẹ̀ gẹ́gẹ́ rẹ̀ ní ti ìlú màdà ìlà ìdúnyà ìlú bàbá rẹ̀ tán. wọ́n ti di tá a dé lápá sí àbálù ìlà ọ̀dọ́ tó fi hàn. wípé ìfẹ́ òfin ìtajà ìfẹ́ òfin ìtajà ìfẹ́ máa ń wà sáńsáàtì. Quem vai para a igreja? Senhor para a igreja. Quem tem levar? Senhor para a igreja. Tem levar? Senhor lá para o Islamo, o Ibi, de para o Moia, o Fernando. Senhor lá para o Islamo, Senhor lá para o Islamo. Só por isso que eu vejo que está e ele contesta a palavra de Deus. Quem é que é o nosso nova? Do Fernando, o Tolombalá, a palavra de Deus wàlúbọ́ọ̀dù fìlà ìkórìíra nípa tọ́lọ̀ èyí ó éèkì nǹkan tọ́lọ̀ ọba bá èyí àti tọ́lọ̀ ọ̀fẹ́. Dàtà wa ń sàlàyé làwa sọ pé ìnọ̀rọ̀jà mọ̀ṣánà ọ̀gá ìnọ̀rọ̀jà mọ̀ṣánà rí àfa kọ́nù tánì lọ́wọ́ jẹ́wọ́ ọmọ pé ó wà nínú ọjọ́ yìí. Ibn Rajab ló ṣe ṣẹ́rù àbájáde bí àti wá kápẹ́ fi mẹ́wàá láti já olùwọ́ ṣẹ̀dá. Nínú àwọn àdìsí tó wà mẹ́ àti ìlànà tó wọ ọ̀rẹ́ ọ̀rẹ́ kan tó fẹ́ràn sọ wípé láta àtàlú wà láti bá wọn. Ẹ má ṣe fi tara ẹ̀ ẹ má kú ara ẹ̀. Ọ̀rẹ́ má kú ara yín ni wá ní Ibn Rajab mú sálà. Ẹ ní ìgbà tí mo ní wọ́n fẹ́ pé fún wa fẹ́ bá wo ibi tíra tíra tí mo ti wọlé káwọn èèyàn fẹ́ ká fẹ́ jáde fẹ́ bá wo péjì méjìlá ní abẹ́rẹ́ péjì seven eighteen àti seven nineteen fẹ́ bá wo seven eighteen yẹn fẹ́ bá ti wo yẹn ẹ̀ wò párágráfù ẹlẹ́ẹ̀kẹ́ta hmm? wàlámà káfíńtì lábọ̀ disampaikan Syakir. Ha? Ẹ máa gbọ́ ọ̀gá tuntun lọ́jà rẹ̀ pé àwọn nǹkan tí èèyàn tó gbọdọ̀ fura sí níbi ọkàn rẹ̀ tó bá kan àgbógbò sí náà. Ìṣe ìgbọdọ̀ fura sí. Ìkọ́sẹ́ ní gbogbo ẹsẹ̀ tí tá à ń ṣe kí nǹkan kan má da lọ́nà ní gbogbo ìgbìyànjú pépé nǹkan tí yóò dá lọ́nà tí òfin lọ́dọ̀ ọlọ́run kó mọ̀rọ̀ lù òun là tún sọ̀rọ̀ bíyá òun lọ̀kan náà àwọn àpapọ̀ yìí pé wàlá àwọn ara rẹ̀ yóò sọ pé mo ń já àgbẹ̀ àtàrà pé ọlọ́run ló sọ pé mo ní àbílà àtàrà ẹni tó bá wá pẹ̀lú dáadáa bó ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó ṣe é tó lọ́dọ̀ ìgbà fún ọ̀rọ̀ yìí pé lọ́dọ̀ pé mo ń já àgbẹ̀ bí ṣe ṣe báyìí ó gbé lọ́dọ̀ náà sì máa kò fi rọ́ọ̀nù tọ̀. náà Ibn Rajab Hanbali sọ wípé wàlá máa káfọ́ àfìlà fún náà ti bí màtá ìgbà tí àpẹẹrẹ pọ̀ láàrin ìyẹn ń pa àwọn iṣu ẹ̀sìn iṣu ẹ̀sìn pé ìyapa ní ọ̀gá tó fọ́ọ̀mù rúùsì àbọ̀gá tó fọ́ọ̀mù tó lè lọ́rùn wàkàtí wàkà àbùkù wọn nígbà tó bá mi yẹn fún yẹlẹyẹlẹ tó pọ̀ kápúrà ìgbàgbà nìyà kíkà tàbà àbúrò wọn wákà yà pọ àtẹjọdọ dà àwọn yẹn kó yà wọn gan wọn sì tẹlẹ yà wọn bá mi bọ sí irú eléyìí yóò fi ìpè gbogbo kan tó bá wà ní gúrúùpù náà wà ló kọ̀ rẹ̀. gbogbo tó bá wà ní gúrúùpù tẹ́lẹ̀ bá wà ló rọrùn. Hmm? yóò sì bá dé ibi wípé orí tó fẹ́ kọ́ là tẹ́lẹ̀ṣàn títí ìpẹ́tẹ́ ní ṣe rọrùn ìgbà ní ìjẹ yóò fẹ́ lójú. ọ̀dà tí ó ti máa yóò fẹ́ lójú tó rí kó fi lè jọ ìfáàní tó ń fi ń ṣépè ní yóò wá ní tó mú un fi ṣe náà ní pé a ah, kúkú jẹ́sẹ̀ yìí ni ìbínú fún tọ́lọ̀ òun bínú nítorí tọ́lọ̀ ló mú un inú ọjà gbogbo àkólò mìíràn gan yóò ní àdínáàrú yóò kú ìlú ìlà kólò mìíràn yóò ní àdínáàrú yóò kú ìlú ìlà ẹnì kọ̀ọ̀kan ní wọn lọ́wọ́ sí àgbẹ̀ kúrú ní ọlọ́run tó kọ̀ bínú ọ̀rọ̀ ọlọ́run ni yóò ṣe pèsè yàn yóò bínú sí yàn yóò wí nǹkan lára bí fẹ́tọ̀ ìbínú nítorí tọ́lọ́ lòun ti ṣe wàkọ́dí àkúnnù fi nọ́ọ̀sì amúlì màbúrọ̀ wàkọ́dí láyé àkúnnù màbúrọ̀ irú ẹ tó sọ pé òun bínú nítorí tọ́lọ́ ni ìdí oníbẹ̀ ó lè lẹ́sìn ẹ́ ó sì má lè sìn. kẹ́bà ló sọ fúnra pé tó bá jẹ́ ìtàn màhábà tí kì í bá ti pé consciousness bá fún àti ìtàn bá fún èyí ní kọ́ńtò lórí ẹ̀. nǹkan tí ìfẹ́ bá ti pé tí kì í bá ti pé bóyá ẹ̀sìn èèyàn lórí èèyàn lórí àbí èèyàn lẹ́nu fọ́ṣọ́ yìí àbí èèyàn bá àwọn nǹkan kan tí ó ti pé èèyàn gbọdọ̀ kọjá àti ilé ìgbésẹ̀ táwọn kọjá because yóò wà continuous òun lẹ́sìn yìí ni pé tẹ̀bára àwọn ní sáńsìtì ẹ̀ ẹ́ ti ń pọ̀ sí pàtó lọ́dọ̀ lọ́wọ́ nígbà tá a sọ̀rọ̀ àti ìgbà nígbà tá a ti dùn kọ́ lẹ́tà bá àwọn òbí ilé àti ìgbà tó lámọ̀ wá káàdì ìgbà padà bí ìgbà tí yóò ti ṣe báyìí kó lóun ò ṣe tó kó fẹ́ ṣe rí dá kó fi ẹ̀sìn òun tó bá kàkà yìí ẹ̀ yóò ti ṣe tó ìtumọ̀ tí wọ́n máa ń fẹ́ àtúnrí eléyìí rẹ̀ pàtó káàkiri ẹ̀sìn ọlọ́run eléyìí. àlejò ìjọba àmàlé ìnáwó kọ sọ̀rọ̀ olùsọ fún mi. àlejò wa ní ọ̀nà ìdílé ìdáyà ọmọ mi. ìbẹ́tìrì bàbá ní ọ̀nà máa ṣe tó nígbà tó ló fẹ́ pa. ṣé wo màbá ọlọ́run ọba ó wo àwọn ará bá dáadáa yìí ó lè fi báwò yìí so ìfẹ́ ní ọ̀sán owó wọn pé ẹja fẹ́ mi yìí bọ́ ìfọ́ òfẹ́ ẹni yìí fẹ́ bẹ́ẹ̀ fi yẹn kò fẹ́ àtúnṣe ó fẹ́ sabotagé àtúnṣe so ìmọ̀ ẹni máa ń pọ̀ tó ní tí ìfẹ́ èyí jẹ̀lú ní nítorí ìmọ̀ tọ̀ ìgbà tí ń bẹ nínú ọjọ́ àtọ́jú pàtúkù ìlú ìlú àwọn ìlú ìlú ìlú ọgá àti àti ìfẹ́ kọ́ ìbínú ọlọ́ọ̀ ìbínú fẹ́ sí ọlọ́ọ̀ lòún fẹ́ á bọ̀tún lẹ́nu tí ń fẹ́ yẹn pẹ̀lú ìbẹ̀rù ọdún pẹ̀lú lẹ́tí pẹ̀lú pẹ̀lú lẹ́tí ó lẹ́tí tí ó lẹ́tí bẹ̀ bá ti fún un mọ̀ tábì àlẹ́ wa. ó lè tún bẹ ní ìfẹ́nu rẹ̀ ní tẹ̀lé tí ní ilé ẹ̀kọ́ pé àrùn gbogbo ti báwo ẹ máa wọ̀rọ̀ mú sọ. pẹ̀lú ẹni tí ìbáṣẹ̀ tó sábì ti hàn ní tẹ̀lé ìfẹ́nu rẹ̀ mọ̀kọ́ fẹ́ràn pẹ̀lú bá fi àmárìfàtì kò tó ó wà ní jẹ kò tó pé ó wá sí nǹkan tí ń bínú sí lórí ẹ̀. ní bàbá ẹgbẹ́ mi lé náà àwọn yóò fi ẹni tí ìjọba bá ti wọn làwọn yóò ti lè rí yóò bá ah, òun tó fi lẹ́sàn-án ní ẹwà tuntun gbọ́dọ̀ yìí. pé ìyá ṣe ilé àkọ́kọ́ òun wípé tí ìyọ̀bá ti ní kó sí fẹ̀ẹ́nu ó lè fẹ́ẹ́ sí ṣe ìgbọ̀n yóò yẹ kí ni mọ̀kọ́sọ̀rọ̀ tèlá ti àmà nígbà òun náà ṣiṣẹ́ tó láti wádìí nǹkan tó fẹ́ bí inú fẹ́ lò ní ìlú yẹn padà. Kò yóò náà ju gbogbo àtò tẹ́kìtì fẹ́ gbogbo ọ̀gẹ́dẹ́ náà ló máa ya sí. Ìfẹ́ tó ní sẹ́ni tí kìí tàbí níbi ìfaraya kìí ṣe tó bẹ̀ fẹ́ lọ́wọ́ ní pàǹtẹ́ fà gbogbo yọrù sí ìdá ṣé kí wọ́n ti ń takò ṣéèkì ìgbìyà lọ́jà àwọn òkùnkùn wà lá omi yà ẹ́ ọmọdé àkọsá ẹ̀jẹ̀ àkọsá àbá ti yẹn lọ́dọ̀ àbá òtún yẹn ti àbá àkọ́mọ yẹn àtàwọn abọ́jọ ọ̀bẹ ẹ́ torí pé sàǹgbé reaction ẹgbọ́n tí nínú ọjà wò nínú ọjà sọ pé fa ẹ̀yìnà kẹfì rà mílíọ̀nù bọ́ọ̀ kàdá lọ́pọ̀lọpọ̀ ọgbà táàbì èèyàn bá ń pé mò ń bá àwọn ṣàgbọ́ndò tẹ̀lá ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìkórìíra tó ń kó ìrẹ ẹlòmíì torí pé wọ́n sì kó ṣe ní sẹ́kì sáńtórì àtàbà àti báwọn ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ tẹ̀lé rẹ̀ ìnáma ìyá kan ẹ bá bọ̀ lémù kọ́ ọ́ láti pàtùkó ẹ̀ yàgò nùhù àtàwù láì kúlù ilẹ̀ kan ọ̀pọ̀lọpọ̀ ìkórìíra ẹni ṣẹlẹ̀ nítorí pé ẹni náà fẹ́ kórìíra ẹ̀ka fẹ́ kí ó rí ó ń ya apá ẹni kan táwọn ń tẹ̀lé táwọn ń bẹ kò sí òdodo lẹ́nu òdodo ní ọ̀sán kò lè fi tẹ́lẹ̀. kí ọ̀pọ̀lọpọ̀ gbóòdù táwọn mi táwọn ń gbé sí àdúgbò fìlà ènìyàn náà yàtọ̀ yímu ọ̀rọ̀ àbáṣe màtúgbóòdì yàgòrò àdáwò láì kúlù ìlànà. ìṣe máa ń sábà fà òní kéka ẹni tó fẹ́ bí ń bí ó ta ko màtúbọ̀wò tẹ̀ ẹ̀tọ́ òun tẹ̀lé bọ́ọ̀ níbi ìgbé láyé wúlù nílẹ̀ kan. lágbájá yìí ẹni tó bá sọ ọdún lórí. sọ kwẹ́sàn ní kéka ẹni ìyẹn tó fẹ̀ kan sọ pé àdúgbò ti lá wà á dà bọ́ọ̀nù kọ́tọ̀ òun kọ́tà. bìlíìfù pépé yìí fẹ́ ti kan bẹ láyé wúlù nílà nílà kan. bẹ́ẹ̀ ni mistake ẹ̀ta ní ibi ìbílẹ̀ lọ́wọ́. Tẹ́ ẹ bá ti wo gbogbo nǹkan táwọn èèyàn máa ń fà pátá àpáta ibi títí máa ń bẹ̀rẹ̀ ní ẹ̀ńtá tó ti lẹ́yìn. Ẹ̀ńtá tó ti lẹ́yìn yìí àwọn lè di gbígbà ọ̀rọ̀ tó sọ́kọ̀ rẹ̀. Tẹ́lẹ̀ mi bá fá látà ẹ̀ àwọn sọ̀gbà ẹni yẹn fẹ́ lẹ́sẹ̀ ẹ̀gbọ́n mi bọ́dí tó ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ tán. Ibi tó ẹ̀kọ́ ti àmì mọ́sálà àlẹ́bẹ̀ yóò gbìyànjú àárẹ̀ mọ́sálà tó fẹ́ bínú síyàn lórí ẹ̀ gẹ́gẹ́ iṣẹ́ kò ti bẹ̀rẹ̀ tó o bá ti wá ní kapásítì àti délé ẹ̀tọ́ mi ìwé òdìrà rẹ mú gbá ní déédéé tó hàn sí mi èyí tẹ́lẹ̀ fi kókọ̀ rẹ yìí tọ̀tọ̀ ò bá ti ní mọ̀ kéjì tó ti lè rẹgulétì bó ṣe rí àásìkò tó sọ̀ kéjì tó fi tó fi ní pẹ̀lú àdúgbò bìlá ẹni tó ń sọ̀pọ̀tì yìí ló ń bínú fún ẹni tó wà lẹ́yìn gba ẹ ẹgbọ́ kẹ́kọ̀ọ́ àwọn ìbáraẹni ṣe kiri ẹ̀ka ẹ̀yìn ẹ̀ka yóò bẹ̀rẹ̀ tó tó lẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ló wà lọ́kàn kí ẹni yóò ṣe ẹni yóò mọ̀ bóò ní láyà fúlù ẹ̀yà kò pé tàbí sẹ́yìn pé ẹni sẹ́yìn tẹ̀lé yìí láti ìlà àkọ́n ìlà àkọ́n ẹni tó bá ti sọ̀rọ̀ lórí. wàhálà dọ́nù kátó òǹkàtà irú bìlí kù yí pé kéèyàn lẹ́nìkan sẹ́yìn à ń tẹ̀lé òye sọ kankan pé tó bá ti sọ òdodo ní òlèlè mistake ìwọ̀n fúnra wa. wàá kúrì wàá kúrì ìdá anáwó láyà kúlù ìlà àkọ́ bí máa kú lífà fíì bẹ́ẹ̀ bá tún níbi ìdí tẹ̀sẹ̀ yẹn ń tẹ̀lé náà wípé kò ní sọ òdodo níbi tóun bá ti ní tè láàpù kò ní sọ nǹkan kan ní àpòdodo níbi tóun bá ti ní tè láàpù ọjọ́ ìlú pé díẹ̀ sí ìsọ pé bóyá máa fún mi àmọ́ ní mọ́sálà tí máa ń bá pọ̀jọ́ ìlú mi òun sọ sọ̀rọ̀ ìlú bẹ́ẹ̀. ẹ̀gbọ́n pé tí wọ́n ṣe yìí náà ló bá tó náà ń bọ̀ fàáta bọ́dù bìlíìfì yìí náà sọ̀rọ̀ yóò fi ẹ̀ wọ́n yìí sí ó lè jẹ́ mistake ó sì lè kọ̀rẹ́kì Point ni mo fẹ́ ká ló sílẹ̀ ní pé ẹni táyì táwọn bá ti ta àlùbọ́gbò ńlá pé yóò ta kọjá àlà ó kọ́kọ́ chẹ́ẹ̀kì wípé wáàní ṣé kì í ṣe pé torí pé ẹni tó fẹ́ bínú sí ó ta kù ẹni tó ń tẹ̀. àtàwọn ẹni náà bẹ lára ìfẹ́ náà nínú yàrá wípé mo fẹ́ràn àbá mo ṣàǹfààní lọ́dọ̀ rẹ̀ ẹ̀wọ́n. nígbà téèyàn bá onírajà síta ẹ̀wọ́n níjọ́ tí èèyàn bá parọ́ mọ́ onírajà síta níjọ́ tí wọ́n bá bọ̀ rẹ̀ láti ra onírajà síta àmọ́ níjọ́ tí wọ́n bá takò níbi ọ̀rọ̀ ìmẹ̀ ẹ̀wọ́n mi ibi tí tààrà rẹ̀ ó mọ ibi iná sáàlà ṣe mọ́. Bẹ́ẹ̀ni, yẹ bìkọ́ tó bá ti pé lóòótọ́ o, ìwọ bá wá ìfọ́ mo pàtàǹpà tí ó jẹ́ pé tí ìṣe wàá ṣe gbogbo bẹ́ẹ̀ni kejì, òun ni wípé pàlóra yìí. Èyí ló ń lọ sí ìtọ́jú. Èyí ló ń lò ní kapásítì pàlóra yìí. lẹ́kùn kan ní kékeré bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ tẹ̀lé pé a kì í lé kó tẹ̀lé rẹ̀ jùmọ̀ kó tọ́ sọ̀rọ̀ lábàjá sọ̀rọ̀ àtàkùn tẹ̀lé rẹ̀ torí yòó yóò bẹ̀. àmọ́ pé kó ṣe rè á ti fi tẹ̀lé mí ẹ́ àgbà tó bá gbọ́ tẹ̀ náà o tó bá lò bá wá gbọ́ kan yọra rẹ̀ tó tẹ̀kú ó sọ rẹ̀ ti sọ ti èmi o wọ́n ti àbáyé ìgbà tó ní oṣù mọ́ lọ. àmọ́ tó ti bẹ́ ee ìwọ́n tó fẹ́ tẹ̀sẹ̀ ń le èèyàn máa mọ mọ́sálà wo lẹ́ẹ̀ lọ ń fà. Hmm? a sọ pé kílà ti kò tẹ̀lé lọ́kẹ́ tó tẹ̀lé yẹn náà ń bọ́ sí ló tọ̀ ó tọ̀ bẹ́ẹ̀ ló tọ̀ àmọ́ pé tó bá wá gba ìmọ̀ lọ́bẹ̀ nìkan tán ẹni tó bá wá kọ́ látà irú báwo ló ṣe bá a ó ní àgbógbò bìlá ìlú bí ọ ìfọ àgbógbò bìlá ìdí pàṣẹ àgbà ọ̀ fìlì iṣu tó fẹ́ bínú ti lé lórí ṣé oníkapásítì àti wáyé òdòdó bẹ̀ tó fi sọ pé àgbàgbọ́dá tẹ́lẹ̀ lò àbó òní pé o ṣọ́ọ̀ṣì ẹ̀rí tí wọ́n tẹ̀lé tó bá ní ìlú báyìí lọ gbọ́dọ̀ ẹ̀fẹ́ ìtẹ́lẹ̀ oṣù kọjá àlàpọ̀ ẹ̀rí tí wọ́n tẹ̀lé déédéé tí ó fi ẹ̀sìn tẹ̀lé kìí ṣe fi lẹ́nu lò torí pé nítorí fi lè gba lórí ìjà òun kò ní bá àgbógun ọ̀gbùkù bí láyé nígbà mímọ́ olùmọ́jọ́ ètò ọlọ́ torí pé ẹni tí wọ́n ń tẹ̀lé lẹ́nu yẹn pa ọlọ́mọ. tẹ bá gbọ́ àwọn iṣu sàtìpà láwọn àwùjọ wa yìí kọjá ẹ mọ̀ gbọ́ mọ́tò pé lọ́wọ́já ẹ tí ló tó ìdúgbò lónìí ẹ ó máa ń kó ń takú ṣékeré kan. náà ló gbọdọ̀ jẹ́ ẹ̀ṣọ́ ọ̀pọ̀lọpọ̀ kan. fọ́ọ̀rẹ́ ló ń sọ pé ẹ níjọ́ tí mo gbọ́ ẹ̀rù tọ̀ ó ń takò ṣàlàyé ní àfọwọ́bù ṣàlàyé ní àbówó ní ṣàlàyé. Téèyàn bá kó ṣàlàyé ní àṣìmọ̀lá pẹ̀lú ìwé ṣàlàyé ní fẹ́ẹ́ tó tó kẹ́ ìtẹ̀lẹ́ tó bá kó ṣàlàyé ní. Béèyàn bá yẹ ẹ̀ṣẹ́ ṣàlàyé ní pẹ̀lú ìwé ṣàlàyé ní fẹ́ẹ́ tó yìí ẹ̀yẹ̀ tó kéèyàn bá yẹ tàbí. Bọ̀t èèyàn kọ́ látà ṣàlàyé ní ṣàlàyé ní ẹnì ẹ wá bá lọ pẹ̀lú gbọ́hàn ṣe ní nǹkan tẹ́ mi ní àlàyé nìkan ló ní ẹ̀ka. bẹ́ẹ̀ àlàyé nìkan ló ní ta ọ̀rọ̀ tí lábájá sọ yẹn o kò pọ̀ rẹ pẹ̀lú ẹ̀rí pẹ̀lú ẹ̀rí báyìí sọ wá sọ pé a tó fà tó ń gbọdọ̀ tó kó sì máa olùdókòwò pé kí mọ́sálà mẹ́ta mẹ́rin báyìí ti fi ìtàkùsára bá nílẹ̀ tán. Kwẹ́sàn ni pé ikú ọdún sọ́kà ní Ansa Kàkúlù, Anna Màgbó Àkùn ẹni tí wọ́n tẹ̀lé ẹ̀ láyà fún ìlànà. Because tí wọ́n bá béèrè lọ́wọ́ ara rẹ̀ pé ìjọ tí wọ́n lè tó pé nígbà tó lọ́ọ́ fẹ́ kẹ́wọ̀ sí àgbàgbà ní ìwọ́n mọ̀ ní tí wọ́n fi bẹ̀rẹ̀ jẹ. Táwọn tó bá ṣe é pé mọ́ẹ́lì ìlànà bá ṣe ń tẹ̀sẹ̀ tí wọ́n bá kó mọ̀ sáárì tí àgbàgbà kó mọ́ẹ́lì táwọn bá kó kalẹ̀ táwọn bá ní ọ̀nà ìlú ìkọ̀dá làwọn fẹ́ fi ilé iṣẹ́ rà bá ní kí ni ó wù. Ṣèbí tí wọ́n wù fún wọn ni pé a ìmọ̀ mọ́rí ti náà ló sọ pé kó lò á adé ẹ̀ kó ló yóò ká tó wọ́n yọ̀rọ̀ tó. Ìmọ̀ mọ́rí sọ pé ó gbé yàn á ní ìgbà tó lọ́nà ó láwọn ọ̀rọ̀ dágbà ọ̀rọ̀ jẹ́ ìsọ̀. Ó bẹ̀ pé ìdí tí wọ́n sọ fẹ́ tó fẹ́ tẹ̀lé máa lé náà ló ṣe yàtọ̀ so pọ́ìntì yẹn pé àwọn èèyàn tá máa ń ṣe àgbóńgbò sí láǹgbà mi ìdí máa ń fa gbóńgbò wọn pé ìdá máa yẹ yàtọ̀ ò lè mọ̀ ọ́ làbá ṣe máa tòró èyí yàtọ̀ nù ànàhù láàrúdù ilẹ̀ fà. òun làwọn fi fáwọn èèyàn pé ẹ̀jẹ̀ sọ mọ́tàlá ẹ̀ sọ iṣu ìjọba ẹ̀jẹ̀ sọ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kéde iṣu ìjọba. ìná ọ̀rọ̀ yẹn ti yanjú náà lọ tó bá ti yanjú ìwọ ni kí wọ́n máa ṣe ìfẹ́ ìjẹ. Ìwọ tó wọ̀ lọ́wọ́ fẹ́ lòdò ní. Ìmọ̀ràn ọjà bò wá ní. Sẹ́yìn bá tó wá dúdú pé ẹni tó ń rí owó sọ pé bóyá máa fún mọ̀ nípa kíláfẹ́. Àmọ́ òun níbi ìlú tí wọ́n ti yapa rẹ̀ bẹ̀rẹ̀ òdodo ní sọ òun òdodo àpẹẹrẹ. Wàá tọ̀ Believe whether it has now what you use for the update or it is. Believe for any. If a masala is Lava Jala correct you, Masala fully correct, then it's not correct. وقد يكون الحامل على الميت ọ̀rẹ́ tí a tó gbé èèyàn tí èèyàn fẹ́ ti bí inú ẹlòmíì nígbè ní mùjábọ̀dà káwà mùjábọ̀dà káwà ó bá nǹkan tí wọ́n ń fẹ́ mu mùjárù hmm? pé náà lè sá wa olùgbé nǹkan tó bá ìdáyà yẹn mú tí kò olùgbé wa sọ̀kọ̀ tó. nítorí báyìí kẹsìmọ bọkàn wa ṣe máa ń ṣe tẹnìkan kan máa ń bẹ tó bá ti rí èèyàn fẹ́rí àbí tẹ́ bá ti jọ ní ìṣòrí àbí tó ti rí àbá rẹ̀ fẹ́rí àbí tó ti rí bàbá rẹ̀ fẹ́rí hmm? tẹ́ni yẹn bá ṣe mistake níbi ọ̀rẹ́ téèyàn sì ti ń sọ tẹ́lẹ̀ nílẹ̀ àbúrẹ́ yìí ti ń sọ tẹ́lẹ̀ kò sẹ́ni tẹ́lẹ̀ tó lò wọ́n máa sọ fún ọ pé a ah, tó ẹ ọ̀rọ̀ yìí náà máa lè náà wúlò ṣáré náà ń eléyìí ló di gúlì ọ̀hún fẹ́ <laughs> so o ò ní fẹ́ wo iṣu tó kojú ṣe opportunity ní ìlú wa but kí ni ìwọ ò fi justify ìwọ máa ń tọ́ba tí wọ́n fi ṣe o sọ yóò bẹ̀rẹ̀ nàta yóò kò ní hàwà wọn tó fi sọ ni pé ó wà á fi ara rẹ̀ ìkọ̀ bí rẹ̀ jáde òun ló pe ní àgbóńgbò tó gbà hmm? níjọ́ tó bá àpẹẹ̀dẹ̀ social media rí ó mọ̀ mọ̀ lọ́lẹ̀ àbí ẹ̀ ó sọ pé alhamdulilá alhamdulilá ọlọ́sọ̀tọ̀ ọlọ́sọ̀lá mo ní kí n ṣàlàyé ọ̀rọ̀ ẹnìkan tó fẹ́ máa tẹ̀sí irú na bó ti ṣe yẹ nǹkan tó fẹ́ alhamdu àrẹ́yìn ìjáwọ́ ìtàwọ̀. olóògbé àwọn èèyàn ó lè ní ìtẹ́jú àwọn láàrin wa àtọ́lọ́ wọn náà kàn tó fi ṣe olóògbé àgbègbè tó ká. ìkejì ó lè gbé báyìí tó fà á ntọ́fà òní awèlè èyí àtẹ̀yí ntọ́mú ọ tó o fẹ́ fi lé lẹ́yìn kejì tó o fẹ́ kórìíra rẹ̀ ni pé ó fẹ́ ká ti sábà ìdájọ́ pé kìí pé èèyàn ti yú ìmọ̀bí ní for long. lọ́n èèyàn ti sábà mọ nǹkan For lọ́n ẹnìkan ń sọ tó ta ó ṣe ń ta fún yẹn ìwọ ò ṣe tán láti tèmi tí wọ́n sábà máa ń yí ilẹ̀ wọn ò sọ pé bóyá kíláàsì kò bá lọ rẹ̀ ṣùgbọ́n kó ṣe pé bó ṣe rí àti wà á gbé tọ́ndà àlùdógbò hmm? kò ní kọ̀rẹ́ jù torí ọ̀ndà àlùdógbò ọ̀ndà àbá mi ìfẹ́ ọlọ́ọ̀ ìfẹ́ òjíṣẹ́ rẹ̀ so láti táàtì ìgbà mi bá ti ń wọ̀ ọ́ tó ń pè ló pọ̀ yìí ó kàn sí lásán. òun lẹ́ẹ̀kì rí láwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbà mi ẹlòmíì ń bẹ tó ṣe pé tìrìbùnà kórìíra èèyàn pátápátá yóò lóun fẹ́ fi hàn àwọn èèyàn pé èèyàn kú ni ẹgbọ́n ó ti wá wò ní ìgbà láàrin ọdún kan sọdún mẹ́ta kò rí ìṣèkà tó fi lè mú ó sì lè dùn kó ti lẹ́jọ́ rẹ̀ tó ti tọ́ mẹ́wàá pé ẹ bá mo tọ́ mẹ́wàá sẹ́yìn anybody tó bá fi ṣe pé o ní láti máa wádìí lẹ́jọ́ ẹ̀kọ́ tó múra ẹ̀sẹ̀ ìfò torí lè déjẹ̀ ẹni òbí dáàbòbò ẹ̀kọ́ tó ṣe sọ. ẹni tó bá ṣe wípé yóò tó bí i pé kó o wá ọ̀rọ̀ rẹ̀ ọdún mẹ́ta ọdún mẹ́rin lẹ́yìn ẹ̀yìn kan tó o tó lè ní mistake rẹ̀ kì í ṣe ló mistake tàbí ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹni tó ti wọ́n gan ló ní interest rẹ̀ kì í sáà ló máa àlùmọ̀ gan ni wọ́n máa so àlẹ́lì kéèyàn ti yú sí mọ́ nǹkan tí máa ń múyàn náà kí èèyàn fẹ́ ta pọ̀ ẹni tí bá ń sọ tó yàtọ̀ sí téèyàn wà fún ti bínú téèyàn bá ti ṣerú bínú eléyìí sọ pé bí ìṣẹ̀bá ni kì í ṣàgbọ́n kò ẹlẹ́ẹ̀kẹta tó lè múyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ò ní àádá àláádá ní téèyàn ṣe tó rò pé bá tẹ́lẹ̀ yẹn ń ṣe tó sọ wọn kọ́ kó wàkúlù hàdá gbogbo ń tà kàkà lè yíyí yẹ́kùdáhù fi àyà kúnà hàdá gbogbo ìlà ó takò ó sì bàjẹ́ kò sọ ó dànù ó fà bùkù kàkẹ́ yàtọ̀ pé yóò bínú yìí ìṣèjọlọ. Fàlùwájú alàlùmọ́mí àyànfọ̀ ànáfọ̀. Èyí tó jẹ́ láti tó jẹ́ láti fún ويتحرك في هذا غاية التحرك وده سورة eléyìí ní ìdókò sọ̀rọ̀ anybody tí ò bá ti ní position kókó ń kọ̀ rẹ̀ pẹ̀lú ní òun ló fèsì wọ́n máa aṣkálà mínú hù kó sọ̀rọ̀ á ń di eléyìí àtàwọn èyí tó bá rújú bẹ́ẹ̀ náà pé tó tọ̀ á ti sá gbogbo fìlà ṣe hàrọ̀ àyè ẹ̀ ṣe éèpù nípa ṣé áádà nípa ṣé ẹni tí èmi ń tẹ̀lé tó takò ló gbé kí n ṣe bẹ́ẹ̀. because nítorí àtúntò ń sọ eléyìí ni pé ẹni kejì tó tó tó àgbé pẹ̀lú ẹ̀ sọ àgbé mùsùlùmí. o hmm? lè tó mú mi nínú ẹ o lè tó tó náà ọba fẹ́ràn mi. ìfẹ́ náà lọ́nà tí wọ́n fẹ́ràn ara rẹ̀ nítorí wọn fẹ́ràn mi níjọ́ tí ọba ti wá láàánà rẹ̀ ìtòògùn nítorí pé òun ta ku ẹni tí wọ́n ń tẹ̀lé olùdíje àti ìdíje lára pé ó yẹ kéèyàn ṣọ́ra fún irú nǹkan báyìí wọ́n ní fàlà ló jẹ́ pé lù náà gbà wú fíyì kọ́mọ nìyẹn má tara rẹ̀ bọ́nú ẹ̀ hmm? tí ẹ bá sì mọ̀ aṣọ àti ó bá ṣe lẹ́yìn òfẹ́ gbàmọ̀ pé ìbò ni ó bọ̀ sí ń bẹ́ẹ̀ má sọ ara rẹ̀ bọ̀ bẹ́ẹ̀ kọ́ṣíyàtà ayakọ̀wò bíi máa ń lórí àánú nínú ẹ̀sọ́pẹ̀ ìfà nítorí pé kó má padà kú sí nǹkan tọ́lọ́ ọba ṣe léèwọ̀ níbi ìkórìíra tó jẹ́ àwọn èèyàn tí ìkórìíra mùsùlùmí bọ̀t èèyàn lè kórìíra tó ṣe tó yẹ kí àgbógbòfìlà tí wàá wà pé tọ̀ gbógbòfìlà àyàn kankan yẹn nílẹ̀ ó lè máa sọ̀rọ̀ ó dà èmi ò ní ìṣùn tó ń jọ ọkọ̀ amọ́kọ́lá ṣùgbọ́n tó gbójú lè rí ìdàgbé òdì kò tẹ́kẹ̀ náà lọ. àmọ́ tó mú iṣu tí ètè iṣu gan ó sì mú ogbe ńláńlá rí yẹ ogbe ńlá. inú inú lọ́jà mi sọ̀rọ̀ sí bóyá àdéhùn ẹ̀díkà ló ń dà ẹ̀díkà màá kàn án ó lè wà máa ọ̀bí yóò yàgbá mi tàbá sùn orang ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wọnú ni tó yẹ kí yẹn pay attention nígbà tó bá wọn fọwọ́ pé amúnú tàbí amúnú tàbí méjì ní ní ní ní pé ọ̀rọ̀ tó ní ìdí ìmà tó jinlẹ̀ àbí ọ̀rọ̀ tó ní ìdí ìfura tó jinlẹ̀ pé bìkọ́ ó lè dàrú tó fi èyí òun ni kí ló fẹ́ kọ́ làtẹ́sán wa sí òun ni àtẹ̀sẹ̀ sí rọ́mí àti mọ́tìrì ọ̀pọ̀lọpọ̀ náà àwọn afẹ́sẹ̀ náà ti wá kọjá kọ́dí àkúndùn kọ́ọ́lá mọ̀jọ́ alẹ́lápá kan náà ńláńlá náà fẹ́sẹ̀ yóò sọ gbólóhùn kan yóò sùn lóbi náà tó jẹ́ mọ̀tún òfin náà tó pọ̀ bóyá máa rí bóyá ṣàkiri bóyá àbọ̀ àdéfà ní ọ̀tún ọ̀tún wa ẹ̀ gbà kọ́ọ̀lù mọ̀jọ́ wọ̀yàkúnù mùsùlùmí nàbí pẹ̀lú ó lè fi ṣèhádùn ló ṣe lẹ̀ máa dárí ká máa yóò ṣe ń bẹ́ẹ̀ lọ́sẹ̀lú bẹ́ẹ̀ ní balà sọ. máa dúró rà láti ṣèhádùn yìí ṣe bọ́lá àbó tó sàn lẹ́sàn án pé ó ṣe nìyẹn lórí ẹ̀. mọ̀ọ́dún wa náà ní ọ̀pọ̀ òwú fíhì mi ṣe ìdókòwò náà ó gbé lọ fún ọdún àmọ́ wà láyé nínú ìmọ̀tásùn ní màá kọ́ ọ̀rẹ́ pétà ìmọ̀tílá ti mọ̀ ọ̀dà ẹni tó wá mẹ́tẹ̀ ló fi yan ọ̀rọ̀ yẹn òun ò ní sí nípò tó ń wá bá a ti fẹ́ di nípò pé ẹni tó jẹ́ ìmọ̀ọ̀mù yẹn ọlọ́run bá mi tẹ́lẹ̀ ó gbé lọ yóò bá lá ẹ́ yóò ti báyìí ẹni tó fẹ́ tẹ̀ ló fi yan ọ̀rọ̀ yẹn má ṣe lẹ́nu. torí kí ló bá kí ẹni tó ń ṣe àfa tó ń lè jihadi iṣẹ́ tiẹ̀ lòun jì ètò onílé fẹ́ lòun lò wọ́n sì fi promise rẹ̀ pé tó bá ti jihadi tó bá gé ẹ̀kẹ́ ládàá méjì tí ò bá gé ẹ̀kẹ́ ládàá àbí lòmé ìjẹ̀ lòun wá لأنه قد لا ينتظر لهذا القول إلا لقول مسؤوله بالقلم. òun lè má ti fẹ́ ẹ̀dù opinion yìí ẹ̀ opinion ti ń dìbẹ́ndì yìí tó wọ́n fún ẹ̀ ó lè má ti dìbẹ́ndì ẹ̀ pẹ́pẹ́ tó bá ti ń dìbẹ́ndì ẹ̀ ní pé pẹ́ tó ń tẹ̀ ní sọ. dàtí tó bá ti fẹ́ lò sí yóò tẹ̀lé ló bá sọ yóò ṣe lé lórí rẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe bí agbára mi ní ìmọ̀ bóyá ìjọba yìí ìgbẹ́ ní ìjọba ní opinion kan máa ń bẹ̀rẹ̀ opinion yẹn kan bá ń kóró ń tó gbé ẹ̀rí lọ kóró ń sẹ́ẹ̀rí torí dé àgbàkóró ń gbìn àwa wu ẹni tó sọ ó tóbi àwa ọ̀gá àgbàgbàjà tóbi gbọ́láhàn ọba àtòjúdú ó tóbi jùlọ àwa tẹ̀lé tẹ̀ bọ́lá àṣẹ hmm? bá a bá tẹ̀lé tẹ̀ kọ̀ sọ ní kú ní ti fáàbù kan torí iṣẹ́ tọlọ́mù náà ṣe ẹ́ òun ti ṣe tọlọ́mù àwa náà fẹ́ tẹ̀lé ọlọ́mù hmm? kí ló ń bá pọ̀ nígbà yẹn lọ́wọ́ nǹkan méjì ló bá pọ̀ áàlù pírísìpù méjì ànàfí àtùlìlà ẹ́ ká tẹ̀lé ọlọ́mù kọ̀ọ̀kan náà níbi ká tẹ̀lé olùgbà hmm? ẹni tó wá sọ ọ́pọ́sìtì òdodo yìí òun wà nígbà tí wọ́n ti mọ̀ sílé ìmọ̀ àwọn mùsùlùmí ó tún fún àná sí ájú ilé àti pàṣẹ mùsùlùmí méjì ló wà ní àdé. yẹ méjì ló wà ní àdé. àná sí ájú ìlà wa bẹ àná sí ájú ìlà pàṣẹ mùsùlùmí wa bẹ pé àwọn sẹ́jà mùsùlùmí àwọn àwọn nígbàtà mùsùlùmí ká fi mọ̀ sí àwọn ọmọdé ká má rọ àkóso wọn ká a ò ní torí kó jẹ́ kí ìmáàmù ká tẹ̀lé lórí ìgbésẹ̀ ìjẹ́ torí pé òun tó bá ti fi séèyàn wó tó fi gba láàdá tó tó fi orí ilé ẹsẹ̀ ẹ̀ ìwọ tí wọ́n jẹ́ kò kọ́ sí bí wọ́n bá rọ́ọ̀lù àti tó bá mọ̀ ló fi kúwó gba láàdá ìfẹ́ nìkan ni wọ́n fi dé o. tọ̀ náà sábà wá tẹ̀lé nígbà àti àti àti àti àti àti àti àti àti àti àti báwọn agbọ́dọ̀ wá sọ ipò tiẹ̀ náà a ní dàpọ́nlé rẹ̀ orí àdúgbò mọ̀ ní ṣẹ́ni ọlọ́run ní ṣẹ́ni tó oní àtàgbé àtúlẹ̀ àtìmọ́tò àtìmọ́tò àtiwárí ní ìbáyìí yéèdè lọ́jà ni wọ́n sọ pé ìgbà mí ń bẹ tẹ́ẹ̀lì èèyàn pẹ̀lú tó ń bá jẹ́ máa lè yí lọ́sọ̀rọ̀ níjọ́ tí wọ́n bá sọ pé máa ní ìbálòpọ̀ náà tó àgbèrè pẹ̀lú ẹ̀rí mistake ló jẹ́ tí màmá lè ṣe bẹ́ẹ̀. ẹni yìí yóò wá wo kankan ó wo kankan bó ṣe ń wo kankan mọ́ yẹn má ní tó gbà ládàá ní tẹ̀ fọ́nà kó jẹ́ mistake bọ́ ẹni tẹ́ ẹni tó ń bá lè bẹ́ẹ̀ kó di lẹ́yìn rẹ̀ kó kápẹ́ tó wá ti bẹ́ẹ̀ tó rí pé ìmáàmù Malik tó jẹ́ ìmáàmù tẹ̀ ló sọ bẹ́ẹ̀ tó ṣe pé tí káyọ̀ ní ìbá sọ bẹ́ẹ̀ Kami mọ́tà àti pépé ẹlòmíì ṣe ìṣe ìmọ̀ mọ́tà pé yóò ṣe iye pété ìwà àfọwé lé ẹ pépé bá ti lọ́wọ́ pé bẹ́ẹ̀ wà àfọwé lé ìgbọ́wé náà lọ́dọ́dọ́ yóò máa wí. ìtumọ̀ ẹgbẹ́ fọ́nbó lọ́tùbọ̀ ìfẹ́ràn ẹni téèyàn tẹ̀lé ń máa ń bo ọ̀rọ̀ àgbógbò fèlá àti àgbógbò fèlá so ibi tó kálukó ti lọ sọ̀rọ̀ àti pé gbogbo ẹni tó bá ti dáta ẹ̀sìn tó gbìyànjú fẹ́sìn tó ṣiṣẹ́ tó ṣe gbogbo ẹ̀ níjọ́ tó bá ti ṣe mistake ìtara kan lásán ni pé ká má tẹ̀lé mistake. ẹni tó bá ti ní capacity tó bẹ̀rẹ̀ náà ló ti ló tó ń sọ tó ń kọ̀ ẹ̀. àbálò àbáàlì náà kò ní ọ̀pọ̀lẹ́jì. bọ̀ká méjèèjì ló lo ẹ̀kọ́ pẹ̀lú ara wọn ibi tẹ́kọ̀ọ́ ti wúlò ní pé tó rí ẹni tí wọ́n tó fẹ́ kọ̀ rẹ̀ ti àwọn ọ̀rẹ́ tó fẹ́ràn rẹ̀ náà tó o bá ti lè ti gbọ́n pa rẹ̀ ẹ́ ó ti ń dà àlùkùkù bìlà táwọn eléyìí tí òṣìṣẹ́ òṣìṣẹ́ bìlà ẹ́ tọ̀bùkù wọn ìyàwó àtẹ́gbà àbọ̀tún wọn náà bá ti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ o ní tírígà kan tí ò dá lára tó bẹ́ẹ̀ onídìgbà tó dára àfa òkò rẹ̀ jàmbá àmọ́kọ́kọ́ ṣẹ́ẹ̀kì àníyàn rẹ̀ o wò ní déédéé ìjọba ti mọ òun náà ni ó sọ àkọ́kọ́ òun fẹ́sìn dára rẹ̀ wá ó ń sọ pípa àwọn ìfọ̀tẹ̀ yìí ṣéèkì yìí tù ú dẹ́ ó ń sọra pé àti ìrìnàkó dára onímọ̀ yìí náà fọ́ o fọ́mọ́ ìgbà tó dára ó ní kó káàdì níjọ́ tó ìtàwọn yóò gbà wọlé ló máa ń sọ èyí ti pé bí ọ̀rọ̀ ẹ̀sìn nìkan kọ́dà ti ọ̀rọ̀ ilé ayé béèyàn bá jẹ́ olórí kọ́ńté kan bóyá òun ni nd àbí sáà àbí ní àná ẹnìkan sì ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀ bóyá ní yìí ó ń lọlé òun àtẹnìkan sì lọ ní ó sì fọ ẹnìyẹn ní ó fọ́ létí tán lẹ́yìn lẹ́yìn ló tó mọ̀ pé àbúrò ti àná. ẹ gbọ́ lẹ́yìn lẹ́yìn nọ́mà ìgbà ló kó òun já ni. àbúrò ti àmọ̀ ti àmọ̀ ju wájú ti ní gbogbo ọ̀pọ̀ òun fẹ́ sáájú. ṣáàtú tí àbúrò máa retí ni pé tó bá yẹ pé bá máa ń gbogbo àwọn ìtàn máa ń lé ìdílé tẹ́lẹ̀ ẹ́ fóun bá lè kú wá mi yóò fún níwèé máa sọ wíwé náà kí ló tẹ̀lé sáfẹ̀ ó lé sẹ́ni lè kó dá kan good reason ló sọ àwọn kì í ṣe real reason àwọn èèyàn gbé real reason pamọ́ ni real reason bẹ́ẹ̀ ni ìjọba ó gbé pamọ́ ó wàá sọ good reason good reason tó bá ló bá ló sọ tó tó lé sí mo lé sí lé láti lé ẹ but ohun ọ̀dọ́ mọ̀ pé ó fọ́ àbúrò mi bọ̀ yóò ṣe sọ ẹgbọ́n mi ìgbọ́ tó mọ̀ sí ìpín ìbọ̀ kì í ṣe ìgbàgbọ́ wa gbogbo àwọn iṣẹ́ mi wọ́n pàdé ìtàkùn sórí ẹjọ́ eléyìí a mọ̀ sọ ńjọ́ mi ṣùgbọ́n tó lé ìjábọ̀ lé yóò lóun lé kí ni ìlé òfin sọ ẹni wọn sì bọ́ sẹ́ẹ̀ lu òfin yẹn báwọn yóò gbà ibi kan láti bẹ̀rẹ̀ pé kí ló wá pọ̀ pẹ̀lú lé so good thinking ló sọ yóò fi rí ilẹ̀ pamọ́ bẹ́ẹ̀ náà ní sọ́kùn ọ̀nà àbáfẹ́rẹ́ kò fẹ́ tọrọ kò fẹ́ ẹ̀ka tó sọ wípé ẹ ẹ kó bú ṣéèpì yóò lọ ah, ọ̀rẹ́ tẹ̀ sí ìlú ni àwọn ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ sí ìlú náà òun ni bó lè ìtumọ̀ ẹ̀ ní pé ṣé bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ sí ìbára fẹ́ sí ṣùgbọ́n nípa àtọ̀rọ̀dẹ ọkàn là ń sọ kìí ṣe rí níta àwọn ẹ̀dá ó wà orí ìlú ọlọ́ ọba tó ti gbọ́dọ̀ tó sọ ó mà òun là ń sọ tọ́lọ̀ bá lọ sí ìlú sọ pé ah, kìí ṣe sọ náà nígbà tá a sọ̀rọ̀ mọ̀ṣúrù mọ̀ṣúrù tá a fẹ́ gbé wá ọlọ́run lè mọ́ náà rẹ̀ sàtọ́lọ̀ kò gbélé rẹ̀ ó la wà fún àkùnkọ̀ pé ẹni tẹ́ bá gbé bá ń ṣe bèbè náà tó ń dìbẹ́ bèbè náà kan tó tó bèbè náà fún àkùnkọ̀ ṣe mi ṣe gbogbo òun ló ní iṣẹ́ ìṣẹ́ tó ń bá gba rárá ẹni tí ń tẹ̀lé máa gbà ìṣẹ̀lẹ̀ ó lè tó gbẹ́ni ìyẹn tẹ̀ kan jẹ́ ẹni tó ń tẹ̀lé ní ti ń dìbẹ́ndẹ̀ nítorí bá tó fi bí àìsí ìnáwó làwùkọ́ làwùkọ́ bẹ́ẹ̀ ìlú mi àti màtìjì láì tó ti pẹ́lú ìjọba sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn náà àwọn aṣáájú ẹ̀sìn láwọn ọ̀bí làwù wọ́n làkà sọ̀rọ̀ kò ní gbà kò sí ní ìfẹ́lẹ̀ kò ní gbà kò bá ọ̀hún ẹ yẹn kò ní mú lọ́rẹ̀ torí pé tí o bá ti ní káàkiri kò ní mú lọ́rẹ̀ wàlá ẹ tó bá yà kọ òfin náà yẹn kò ní mú lọ́dà tó bá fi ṣe pé ẹ tó ń tẹ̀lé ló bá lọ. àmọ́ tó bá ti tẹ̀lé tó tẹ̀lé ló bá sọ gbogbo iléeṣẹ́ yìí ló mú jáde ẹ ń gbogbo tó bá fi gba ẹni kẹ́ni kan máa bá sọ kẹ́ni kan máa kẹ́ni kan máa kẹ́ni kan máa abẹ́ tó lẹ́sẹ̀ gbogbo dídí ń sọ olùfẹ́ ti ń tẹ̀lé ẹ ní wọn làá tó bá ti tẹ̀lé náà bá ní onílé tìrìnà ẹni ní sáńdáàdì ìyá. وهو ما هذا يظن انه انما استقر الحق فدليل هنا في ما بيجا حدود الوسط قول ها بمنزله مقبوله دي دي ليفو اتو تي دي لو في واتو بلادا في بلادا وليس كذلك دي فإن مطبوعه نبرد تليه إنما كان قصده الانتصار ẹ̀tọ́ ń tẹ̀lé tó ń jà fa intention tẹ̀lé òun fẹ́ sọpọ́tò òdodo intention fún òfẹ́ sọpọ́tò kò ṣe lè ṣe but ìwọ ní sí ìwọ fẹ́ tẹ̀lé òun ni kí ẹni tó bọ́ọ̀lù wà lọ́dọ̀ yẹn tó bá fẹ́ tẹ̀lé ìjọba wà fẹ́ Nah, ìjọba yẹn nà. wà ìfà sọ àti ìfà kọ́nà tó ti fẹ́ tó já fa àti tó jẹ́ ẹṣin tẹ̀lé ẹ̀rí mi fàkọ́ ṣáàbà ìgbọ́rọ̀ wù lè má yẹ ah! tó nù ọ̀la. ìtò òwúrò kó dodo ní nǹkan mi ti lọ́mọ kí ló lọ́mọ ìrọ́dá tuntun ló wù ìmọ̀ ìdí. ìtò bá ti ń sọ̀kọ́ tẹ̀lé ẹni ń tẹ̀lé kò fẹ́ kó dáwọ́. náà ẹni tó jẹ́ àbá nígbà tó ń sì tó ń sọ òfin náà tí ó sọ ó lè má kàtúntì ẹni tó fẹ́ àbá òun wo kankan èyí ìfẹ́ǹjẹ̀ kó sì rí pé tóun bá ti yóò gbà tọ́. gẹ́gẹ́ bá ti sọ̀rọ̀ àwọn tó bá já fẹ́ ẹ̀sìn á sọ rẹ̀ sí tó bá yé wa ẹ̀ ṣùgbọ́n àdìgbà àbọ̀ lẹ́yìn àdìgbà àbọ̀ but at the same time ẹ̀ tó lọ́kàn fẹ́ tẹ̀lé ọlọ́run ọba òun tó fẹ́ bínú bọ́lọ́run òun fẹ́ fẹ́ràn ọlọ́run ọba ó ló dà kó mọ òwe ṣé kìí ṣe fi torí pé mo fẹ́ àwọn lágbájá ni mo sáà fi wo kàkà mọ́ pé òwe náà rí ló pọ̀ rẹ̀. Hmm. Nà torí bóun ṣe ń di lóun ló bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lòdì lórí kọ̀ pé kó o lọ ẹni tó ń tẹ̀lé ló ga jù tó jù ọ́. Wọ́n mú bóòlù pẹ̀lú pé ẹni tó ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ga jù. Wàá sábà ilẹ̀ lọ́tà àti pé káwọn ẹni tó ń tẹ̀lé ti ti lè dé yìí wàhálà ìjà sí sẹ́dùn eléyìí ìwà àti ìṣekúṣe pé ó máa ń wọ inú aṣáájú tíráàmù nígbà fífa nǹkan tẹ́ ẹ fi sínú nǹkan mi bọ́tù sí lára rẹ̀ bọ́tù sọ pé àwọn ìlú náà wà ní. sábà gbé oyin kalẹ̀ wọ́n bá lùfẹ́ mu yìí wọ́n ní wọ́n wá sí ìfúkìnì kọ́ ìlú sílẹ̀ lè dùn sísà ẹ́ ọ̀tún ìlànà àti ìbùkọ́ ìdùnnú oyin tó ṣe fẹ́ ní tó ń bá fẹ́ bu oyin ẹ òun náà wà mí. so bẹ́ẹ̀ náà ṣe ẹni tó ń náà bá fẹ́ lè àtúntì náà ní àgbógbòfìlà àgbógbòfìlà nǹkan ní ìdówó ọdún tó ti wà bẹ̀rẹ̀ ẹ yóò dà papọ̀ mọ́ òfin ìṣẹ́ rẹ̀ lánàá. eléyìí nǹkan tó ṣe wọ́n gbìn sínú nǹkan dá ṣe المرض بدأت تخطر في فضل الانتقال المعقول tí ó bá òkú kan pé kì í lòlù lẹ́sẹ̀ẹ́sẹ̀ bàbá àmà gbọ́dọ̀ yé ìpàdé ìyàwó kan àbí àbí tuntun mi ọlọ́run ìgbàgbọ́ ní àti ìgbẹ̀ṣà náà kọ́ ọlọ́run bá máa ẹ̀ tó bá wù máa fi ojú ọ̀nà tó ṣe déédéé títà ìyẹn gbàgbẹ́ pàmẹ́ ẹ̀dá pàtàkì nígbà náà ìsàlẹ̀ níbi footnote wọ́n kọ sílẹ̀ pé wọn náà tù من حيث المحبة من حيث المحبة من حيث المحبة أو البغض àwọn èèyàn níbi pé kéèyàn fẹ́ràn yàn gbogbo ìrà yàn tá ń pè ní àlùwàlá ọ̀nàrọ̀ àlùwàlá wàlùbàrọ̀ ẹ́ ọ̀rọ̀ mahaba náà labadé bi alùwàlá yẹmọ̀rọ̀ àmìlá kìí gbọ́ ìjà gbọ́. ṣẹ́rí alùwàlá kò mí ní ordinary mahaba kò mí ní ordinary ìfẹ́. lọ́nà ká fẹ́ràn mùsùlùmí ká kórìíra kébìrì ká ní bàbá kò mí ní ordinary ìfẹ́ kọ́ lómi. ìfẹ́ pé ìyá ń ní tó wá mú yàn pa hmm? ìfẹ́ tèèyàn lé tó mú yàn pa ló ta fi sọ bẹ́ẹ̀ oríṣẹ́ rí ìfẹ́ mahaba albog ìkórìíra alagado ìbínú hmm? àwọn nǹkan wọ̀nyí nǹkan tọ́lọ́wọ́ bá dá mọ́ wa ní káà ní pọ̀ tó lórí bẹ́ẹ̀ kékeré ìtọ́wọ́ ọ̀gá dáná wa káà tọ́lọ̀ òye sọmọ àtọ́jọ ẹ̀fọ́ sí òtún àgbẹ̀dẹ láti. ní ti dáa ti máa sọ fún ẹni pé ànábi sọ fún àwọn ìlà àbájọ náà dé nù. ṣé táà ń gbé ni pé èèyàn rí nǹkan tí ó mú yàn bínú ó wá dé ní tó ṣẹlẹ̀. èèyàn lè ṣe tó má bínú. bọ̀tún tá a wà ìdí òun ni pé ètò àkọ́kọ́ má bínú pé ìbínú tó bí o o lè dé kéèjì tí ó dìbò á sí tó fi lọ́la ọ̀hún. Etí bí ló bì í ni àdìsí ó bá lọ, kò ní bá kéèjì kéèjì. Bẹ́ẹ̀ lọ kéèjì kéèjì yẹn ẹ̀yìn ò lágbára àti mọ́jú. Bẹ́ẹ̀ náà ni kí n sọ fún yẹn pé má fẹ́ràn. Ìfẹ́ràn ò ṣe é fún ọ̀hún tó. Ìgbọ́sí ti mú fẹ́ràn wá etí ẹ̀dá agbára ẹ̀dá ọ̀ka ni. wá gbogbo èèyàn tó kò lè jẹ téèyàn bá ti dáadáa sí i èyí ó fẹ́ràn àti ìrìn àjò. èèyàn wà stranded yìí ó sì gbé ọmọ tó ó jẹ́ mùsùlùmí o ó jẹ́ kékeré o ó jẹ́ amúgbó o ó jẹ́ kíní àti àfẹ́ràn. kò sí kò sí fẹ́ ṣe tó fọ ọmọ ayá rẹ̀ ìyànà máa wọ́n ní máa fẹ́ràn rẹ̀ kò déédé èyí tó kò déédé bíbọ́ sábàbù ti ń fà fẹ́ yìí kò ní pọ̀ tó lé ẹni tó máa gbọ́ sọ yóò fẹ́ràn kan pa táwọn sì ní máa fẹ́ràn rẹ̀ èèyàn ọlọ́run dẹ́rù rẹ̀ júbi láti kùlú àlàáfù bí màtà bọ́lọ̀ ti dẹ́rù rẹ̀ ọlọ́run dẹ́rù rẹ̀ kí ẹ̀ ní fẹ́ràn ìgbà tó dára wọ́n kó di mọ́tà àti àkókò yẹn Now, ẹja kékeré ìlànà méjì, a ní mùsùlùmí, àtẹ̀yìntì ìṣe mùsùlùmí, mùsùlùmí pọ́lí. Ẹgbọ́n, kọ́ ni a ah, wọ́n ní ká má kó ìlà mùsùlùmí. Ìwọ kórìíra rẹ̀ kó jẹ́ mùsùlùmí, kórìíra rẹ̀ kó ní kó bá fún un. Ìyẹn ò ní pọ̀ sí olórí. Hmm? Tọ̀sùn bá tí o ṣe ṣe ọlọ́run pọ̀ pé a. Ah, nǹkan tó tún yàrá rẹ̀ tètè ṣùgbọ́n ìdí òun ti gbé lọ kọ wá fún akórira ìsìlámù rẹ̀ náà lánàá. ìkórira tí ó wà náró náró tó lọ mò ń kórira rẹ̀ ojú kò fún mi lórí ojú mi lówó mò ń kórira gbogbo owó mi yẹn ìwọ ni wọ́n rí àtìlẹ́yìn kò lẹ́sẹ̀ mẹ́lì lọ́dọ̀ lágbára kò má rí àtìlẹ́yìn. sọ̀bẹ́ẹ̀ náà ni kárí kébèrè kí kébèrè tó fi dáadáa. torí sábàbù nǹkan tó bí ìfẹ́ rẹ̀ tí èso ti dáadáa tó tó fẹ́ràn rẹ̀ ìyẹn kọ́ ni ẹ̀rí mú wí. àwọn ẹ̀kọ́ màhábà tó ń sọ̀bẹ̀ ìrìyà nítorá lọ àwọn ìfẹ́ tó fi pé bọ́lá ọba ti dá wa mọ̀ ọ̀nà àtiwárí kékeré tó gbé ọmọ tó báyìí kí bọ́lá ọ̀sìn lọ́nba ó fẹ́ràn ìgbàlá tó ọwọ́ ẹni yàrá sọ fún ìfẹ́ ọ̀hún wá dé lẹ́kọ̀ọ́ ẹni yàrá sọ gbá já lọ ṣọ́ọ̀ṣì ọ̀nàkùnrin dáadáa ni ó já lọ sọ ìfẹ́ ti fẹ́ mọ́ bí ìkan àgbẹ̀ tò nígbà yẹn ló di wàhálà. bẹ́ẹ̀ ìgbà yàrá tó kò ní wàhálà òkú bìkọ́ fẹ́ràn wàhálà bó ṣe nífẹ̀ẹ́ ló ló ní àdúmọ́sọ̀rọ̀ support pé owó ó fọwọ́ tì kó wà ní sáìdì èèyàn òun là á tún sọ pé lágbájá ni mọ́wúlá alágbájá ẹ tí máa kọ́lá ọba ni wúwà mọ̀wúlá ná ọlọ́run ló wù ọwọ́ wa ọba tẹ́ ń kún wa tí wọ́n pé lágbájá ni mọ́wúlá alágbájá ẹ kí sọ pé ah náà bí mọ́wúlá bọ̀ ọba náà bí ẹni tó jẹ́ ẹrú ní ibùdó máa ń fẹ́ sí tó lè fẹ́ yíyọ́ tí ibùdó máa wà wà lẹ́yìn tó bẹ̀rẹ̀ yóò sọ̀kọ́ tẹ̀. ṣé ló ti máa bá gbọ́mọ ọjà sáàtì máa lọ wa. ibi tí wọ́n ti yọ wà lánàá kéèsì ordinary mahaba ibi tí wọ́n ti mọ̀ pé kéèsì ordinary mahaba rẹ̀ pé èyí kùránì sọ fún wa ni pé àwọn òbí wa méjèèjì ká fi dáadáa sí wọn àbí kódà tí wọ́n bá ṣe mùsùlùmí. ṣé ẹnì kan bẹ tí ìyá rẹ̀ ní mùsùlùmí ó ní á ah, ṣẹ̀rí àní mọ́ fẹ́ràn rẹ̀ ní kọ́ni mahaba tó ń tọ̀dẹ̀ ìyá ni kí ọmọ ó fẹ́ràn rẹ̀ nítorá lọ fún ẹ̀sùn bá fojú àbá hmm? ṣùgbọ́n kí ni ìfẹ́ yìí kí ló wá ní ìdí ìdí ìyẹn wá ìyá rẹ̀ ń ṣe mùsùlùmí o òfun ló ń lè gbẹ rẹ ìfẹ́ àwọn abọ́ débi pé ọgbọ́ ẹ̀jọ̀ lọ tọ́jú ọba sọfún sí ìyá náà kó má fi bínú ẹ̀jọ̀ sọ pé ló ń kọjú oṣù papọ̀ ìdífẹ́ mi bínú ìyẹn láti ṣe oníwà láàbù tọ́ bẹ́ẹ̀ náà ni aláàfin ló lè lórí àgbàrọ̀ tẹ́lá fi sẹ́yìn ọ̀bàrọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé mi ò ní sọ̀kọ́ ọ̀sẹ̀ ìwọ̀n parí kò ní tù ọ̀n lẹ́tọ́ táwọn ìṣẹ̀ṣẹ̀ là ń sọ nígbà tó ń lọ tó ní ogun tí ẹ̀fọ́ àlùkò wọlé jù àlùkò pa omi ọ̀pá ìyẹ̀kan táwọn tó yẹ kó pa ànágbé ní ọlọ́ọ̀húnmá ẹ̀mí àbúrò ìlẹ́yìn gbà ní màá sọ́nà ọ̀lùkò ilé máa ń tẹ̀lé ọmọ tí omi ò kọ́ bọ́ọ̀lù lórí ẹ̀kọ́ èmi kọ́ mo kọ́ ọ̀hún. kéèyàn má fún yàn pọ̀pọ̀ kéèyàn má fún kéèyàn má wà ní sáìjẹ kéèyàn má ní nǹkan bá a ṣe lórí nǹkan tí ń ṣe láàrin nígbà àtàwọn. kìí ṣe mùjárádù ìbọ̀mùsìlẹ̀ ṣe ìkórìíra ni. ìtumọ̀ ẹni pé tá a bá sọ̀rọ̀ ìfẹ́ nítorá kèbèrè ilé tó bá kó sílẹ̀ ǹjẹ́ ìwọ wọ́ sí ibi ìdè tí màhábà bá ti wà lá. ṣẹgbọ́n mi níbi natural law ètò ìlú tó síbẹ̀ because àbáàbù mi ni ó mú lọ́ọ̀kù yẹn wá a ó sì dáadáa sí ṣẹgbọ́n mi ó rescue mi bọ́lá mi jẹ́ ìrìnkẹ́ni náà ó fẹ́ràn ìjọba tó dáadáa ìyẹn kì í ṣe torí kúkú ẹ̀ torí ẹ̀ka mi kò wọn kèfèrí lè wọ mahabatu tọ̀bìnìyà at the same time alùpùpù ìkórira aláṣubí àgbọ̀dọ̀ tó ra mùsùlùmí kankan ṣùgbọ́n pátínà pè ní wa pé kì í ṣe pé gbogbo jẹ́ mùsùlùmí àmọ́ torí tó ṣe fún mi ìyẹn náà èyí tó ní pọ̀ tó lórí ẹ̀ ṣùgbọ́n èyí ni yóò mọ̀ wọ́ọ̀tì ibi tẹ́sí mọ̀ pé báyìí ló ṣe ká gbọ́ yé òní pé tọ́lọ́run bá tẹ̀ kan ti sọ́nù kùránì pé òun fàyè lẹ̀ ó tọ́ wípé ẹni tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ àlùkùtà lóbìnrin mùsùlùmí lè fẹ́ tọ́lọ́run fi lè ṣòfin yìí ó ti fi hàn pé ṣé èèyàn lè fẹ́ ni tí ò fẹ́ràn ṣe mo fẹ́ ọ bójú wa ní ìlú ìfẹ́ àyà ìtọ́lọ́run bá fi lè sọ ọmọ olè mú níyàwó tó ti kọjá tó ń highest level of intimacy ìgbéyìn ìgbéyàwó twenty point two bá ti gbéyàwó fún mi ó ti dé lẹ́kùn fún ààrẹ tó gbé rẹ̀. ṣùgbọ́n even at that tó fẹ́ràn rẹ̀ náà bọ́kọ̀ ìyàwó tó máa ń fẹ́ràn ìyàwó ẹ̀ ìfẹ́ràn rẹ̀ wọ́n gbọ́dọ̀ wá gbé ọ kí wọ́n sọ kọ́ jẹ́ kí wọ́n ta kò sọ́dọ̀ wọn ìgbà wọn láti tó bá ti fi ní ẹ̀wọ̀n tó wà láà. So náà ọ̀rọ̀ àgbọ̀lá ọ̀sọ̀rọ̀ àwọn èèyàn mẹ́ta ni wọ́n pín sí. alákọ̀ọ́kọ́ man yóò habbo mahabbatan kọ́lífà láàbùn dàmà. àwọn kan bẹ nínú àwọn ẹ̀dọ́ ọlọ́pẹ́ á fẹ́ràn wọn absolutely kò gbọ́dọ̀ kó ìlànà ìjọba wàhùn mọ̀lẹ́mọ̀lẹ́mọ̀lẹ́ lọ́kọ́lá àwọn ọmọ ní sọ́ọ́ pé wọ́n wà lókè pátápátá tó pé kò sí ìgbàta níta lè fi ròyìn wọn ní ìmáà ní kàlàkàndìyà àwọn àtàlẹ́ ọ̀dọ́. ẹ kò sẹ́ni kan tó bọ̀rọ̀ sọ ní sídà ìpè á aláàbò láìka nínú ìmúta ẹ̀yìn. ìtọ́jú tó ọ̀rọ̀ sí wọn bọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan pé kí láti ṣe láti sọ. ó gbọ́dọ̀ sọ ó ah, gbọ́dọ̀ fẹ́ràn nínú ìmúta látó fìdílẹ̀ alẹ́ ìsọ̀rọ̀ wọ́sí di kí àwọn sáfọ́tẹ̀ láwọn ànábì ọ̀lọ́ àwọn látọ̀rí ti di àwọn sáńdé lẹ́nu sípò tó ga jù nínú àkómọ yìí gbà tó ti di ìjọba wà lára sí ní lórí lókè àwọn èèyàn sájà tó gbé náà fún láti òní sayyidina Muhammad sallallahu alaihi wasallam ànábì èèyàn gbọ́dọ̀ ní ẹni rìndì kankan tó lóun ní kankan tó ń fẹ́ pọ́ńpé mànábì nítorí wọn bí wọn láti tẹ̀ fún a wàhálà ti dé lọ ìtọ́jú làwọn yóò ṣe fún ọ. wọ̀sán ọjà àtúntò àwọn ìyàwó àná ó gbọdọ̀ ní ẹni rírì fọlá láì mi ò láì ti délé ẹ̀yìn bá kí ni ó ti fún ọ ẹ̀gẹ́ wọ́n ti pọ̀ bá ti tó wọ́n níbẹ̀ tí wọ́n lásán àlá ọ̀tọ́lọ́ ọba sọ fún ọba òǹkà náà. tòun ìdílé wà lóko ṣe ẹ̀ẹ́dẹ́gbẹ́ níbọ̀ èdè láńlọ́ọ̀dù àti tẹ́nàtì ẹ̀jẹ̀ mi kí ló ló ṣe fún ọ. kí ló ló ṣe o sí ẹni tí wọ́n mọ̀ nípa wọn tọ́wọ́ ọba sọ ní pẹ̀lú pẹ̀lú tó bá fẹ́ràn ọlọ́run kò nílò ìṣòro mọ́ fẹ́ràn ẹ́ òun ni pé níjọ́ tẹ́lẹ̀ òun ìbá ti ń sọ nǹkan mi nípa wọn ti tẹ́ẹ̀dì yìí òun ni pé yà á fi ṣé jọ́sọ̀ ọba dé kọ́ọ̀tù.

sẹ́ni tọ́lú tọ́lọ̀ wà lóko kan lọ́wọ́ yá rẹ̀ olódodo ni jọ́ọ̀jì wo ni ó sọ máa ń sọ. Ṣẹ́gbọ́n mi, pé jọ́ọ̀jì wo ni ó sọ mí sí? Ah, Ọlọ́run ọba ló sọ pé èèyàn dáadáa ni o. Ṣé wàá ní àmú ah, gbà tí mi wá wádìí náà? Wádìí báwo? Àwádìí báwo? Ìfọ́ ti wádìí ìjẹ ìtànìtànì wọ́n gbọ́dọ̀ àwọn. Ọjọ́ ìgbó màtà tó mọ ló ní lábájáde olódodo ni òun làwọn àbá ń wò bí nítorí àbá. Yà inú nígbà tí mo wá jà ní oṣù tí a tó lọ sí mo wá fẹ́ nìkan nígbà tí mo délé mo fẹ́ lọ́gbà lọ́gbàjọ lóòrò rẹ̀ náà wọ́n ti sọ̀kọ́ lóòrò rẹ̀ sáàbì sọ̀kọ́ lóòrò rẹ̀ ní ìlú bí rẹ̀ ọmọ wa ló wà rẹ̀ àti mẹ́rin náà ní wàá pé mẹ́rin yóò wá jà fún rẹ̀ Lẹ́yìn ìgbà tó náà ọba ti ọlọ́run kò sọ àmọ́ pé yóò ọlọ́run òdodo ni bẹ́ẹ̀ ni ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run ni ọ̀sán bẹ́ẹ̀ náà wọ́n sọ́lá fún wa nílò ọmọ kí wọ́n ṣe abákàtún àyà ṣe ó ní ẹni bọ̀lì tí ò bá fi gbà wọn bá pè ní sàlẹ́fà tí ò bá pè pé òun làlífà nìyẹn ní ìjọba ìjọba wọ́n ní kílódé wọ́n ní èyí ọ̀rọ̀ àwọn bá sọ ní ọ̀pọ̀ á nì wípé nígbà tí ń ka àwọn sàábé ọlọ́run àwọn sọ pé lèyí tó kọ́rọ́ yìí mọ̀hájìrì náà lẹ́dí náà ó fi lè lórí ìyá rẹ̀ wà wálé ọlọ́run wà kọ́rọ́ ẹ̀ àwọn àwọn àjùlù àbí ọlọ́run wọn jáde kó lè wọn ó ní kó wọn fi dúkìá wọn yàtọ̀ fún ìtọ́jú àwọn ọlọ́run wọn bá wọn ó ní sùn wọ́n wá pẹ̀lú ọlọ́run láfíríkà ó mú sọ̀rọ̀ ọlọ́run àgbáyé olóògbé ó láàmú ní wọn wọn wọn fàkóńdù máa ń tà mọ́ òwúrọ̀ ọ̀dẹ́fà tàlẹ́ ìtajà lẹ́sẹ̀. ẹ̀fọ́ wà ní kóló lòlò ìlú ìdáwọ́ ọlọ́run tó mọ ní gómìnà olóògbé rẹ̀ kọ̀ọ̀kan wọn láwọn tó wà lọ́wọ́ àjùmí rẹ̀ wọ́n wá lọ́wọ́ bàbá tó ń já ọ̀gbìn bàtà rọ̀ sí ìlú àníkà àtúndì ọlọ́run sọ ọba ló fọ àwọn ìyàwó ọlọ́run ọba ló fọ àwọn wọ́n bá tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nù wá bá ọlọ́run ọba ń pa tẹ̀ kìí ẹnìkan wá sọ ọ́ kalẹ̀ láti pa ànábì ó ṣẹlẹ̀ ló kọ̀ áyì bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ ó ní pé ìgbà tó náà sọ ṣọ́ọ̀tù tàbó ọlọ́ọ̀sọ yìí pé àwọn tágbọ́ lọ́wọ́ wa gbọ́ wọ́n tẹ̀lé ànábì lọ sógun wà fún ádàlì lẹ́bí iná kábàbọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ sílà àwọn tágbọ́ lọ́wọ́ wa ló kù lọ lọ́wọ́ wa gbọ́ wọ́n tẹ̀lé fún àdì àwọn wọ́n ní ìgbé níbi èsì wa bẹ́ẹ̀ bá gbọ́ mọ̀ sí náà lásìkò náà ẹni bọ́ tó bá ti tó bá ti lọ tó bá ti pàtó ẹni báyìí ní ah, ara àwọn tó àwọn tó lọ́wọ́ ìyàwó sí. bìkọ́sì táwọn ò fi jọ́ ọ̀sìn táwọn bá rí táwọn rí tó nínú àwọn tó ń lọ yẹn kọ́lọ́ wọn ni àmì eléyìí ò sí mọ́ eléyìí òun ò wọn ni ìṣẹ̀lẹ̀ ó ni kéèsì káàbù ti yàtọ̀ tó ẹ̀kọ́ mẹ́rẹ́ tó ju ọ̀tọ̀ ọ̀nà tó kàdé sísọ báwo tí òsì lánú wọn ìlànà tó mọ̀mọ́lé òsì nínú wọn mọ̀rọ́rọ́ mọ̀ rọ̀bí òsì nínú wọn wàhálà sàlá bá tẹ̀lé náà fún yìí ṣebí tó bá ti pé kì í bá ti wí pé ááyà yìí sọ̀ kalẹ̀ ṣebí láàbọ̀ náà ti pé ah, àwọn ilé ìwé lọ́gbọ̀n ah, mi ò yọ ọ̀ ọ̀rọ̀ fẹ́ kú ara rẹ̀ oníṣàhádà jẹ yóò tó wá sí nílé ṣàhádà ádùn ìdílé wá ṣàhádà. nígbà tó ń bọ̀ ìbò rọ́nà lọ pé ìtọ́jú owó tó ṣe ní ẹni tó ló ṣe ó ní kí èdè tó ti sẹ́nu kí n jẹ. wọ́n ní àìsàn ló tẹ́lẹ̀ lọ́rùn sọ wọ́n fẹ́ wọ́n fẹ́ kan orí orí alẹ́sọ̀rọ̀lá sẹ́lá àwọn ìyàwó ànẹ́bí àwọn wàbàná àwọn ọmọbìnrin ànẹ́bí wà àtàwọn tàbí yes biljumla àwọn tàbí ànẹ́bí yẹn gbọdọ̀ fẹ́ràn bìkọ́ àwa ní sùdá ìta wa lẹ́yìn wọn a lè sọ pé nǹkan kan báyìí ló dà pàpà pọ̀ bẹ́ẹ̀ ẹni tí ìjọba lè dà yẹn papọ̀ lèyìn sọ pé èmi ò kó ìdíra rẹ̀ tó ní tọ́lọ́ ìwọ ní ìsábì kan kò jọ lówó tó ìrísí wo ló ti gbogbo tó ń wọlé pa àrùn tọ́lọ́ ọba kan pa àwọn tó ti dáadáa ó mọ̀ fún ọlẹ́bí kristu náà ní àbóyá báyìí ṣùgbọ́n tó ní ìtọ́nà bá ti sọ̀rọ̀ fẹ́yàn pé lábàjá olóògbé ni ó ti wo láti ta ibi tẹ́ẹ̀tì náà mọ̀ ní ibi tẹ́ẹ̀tì àti mọ̀ ń gíbẹ̀ ẹ̀dá ń pè é ibi tẹ́ẹ̀tì àbí ẹ̀jẹ̀ nǹkan kọ́ ẹ̀dá ń pè é náà tí wọ́n fẹ́ ń ìmọ̀ tó bá wọ̀nyàn pé káṣọ kọ́lọ̀ ọ̀hún kò bá sọ fún wa náà ife ìyàwó fẹ̀rẹ̀ mọ̀mìnì ẹ̀dá tó ń jáde o. bọ́sùn ọ̀fẹ̀rẹ̀ àpò lọ́mọ ìfẹ̀rẹ̀ àpò báyìí ẹ̀wọ̀n kí ẹ̀wọ̀n ìyàwó rẹ̀ tó fẹ́ gbọ́n náà bàbá ọ̀ ọ̀ kí ló àjẹ. yẹ n ta sọ̀rọ̀ ẹ̀gbọ́n bọ̀dọ̀ bọ́dọ̀ bá ti ra yọkù àìní nǹkan ní ìta gbọ́dọ̀ sọ kọ̀kẹ́yẹ sọ fún wa wa ṣé ìyàwó fèrè àwọn ọ̀sán àwọn tí tọ́lá wọn bá pọ̀ mọ́ yìí ṣé ìgbà àwọn kan súnmọ́ yìí ṣé àwọn ni èké agbára mélòó ló ní lábẹ́ ìgbà bọ́lá ọba mọ̀ pé kì í yá pẹ̀lú ọkàn rẹ̀ ó sì jẹ́ káwa náà mọ̀ ìtọ́jú ìbá ti ń sọ ọ́ ẹ̀wọ́n dọ́dọ̀ jẹ́ o ọwọ́ àti ṣẹ̀dá ń kù gbẹgbẹ bàbá bàbá ọmọ sọlá lílẹ̀dínà àmàlú ṣe ń múra àtàkùn. kì í kún sí ìtànilúwa ẹ̀gbáǹpù báwọn kan gbọ́dọ̀ ọba gbọ́ lọ́gbọ́n wa sábà bí ẹlẹ́gbàǹpù wájú nù. sọ̀tẹ́ bí ibi tọ́lọ́ ọba sọ láti gbà. káṣọ fọlọ́ ọba sọ̀rọ̀ nǹkan pa rẹ̀ ẹ̀jẹ̀ ń papọ̀. bọ́lọ̀ ọba sọ̀rọ̀ nǹkan kan

pẹ̀lú sọ́lọ́ ọba wo ìpàdé ìbọ̀rẹ́ yìí àwa kò bá èèyàn dáadáa ọba sí náà. yes tí o bá yàn kan fún wa gbà. and ah anabi ibrahim ah ah ah baba ah, anabi ah. ibrahim baba ibrahim ṣe dáa bó o baba tí wàá fi gbọ́. bá a ti lọ náà àwọn àti wọn sọ fún wa pé tọ́ ọ̀làmà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ màtàbí yẹn lọ́wọ́ ní ọwọ́ àdúgbò nílá nígbà tó ọ̀sán àgbà pé ọ̀tọ̀ ọ̀tọ̀ bàbá àwọn náà dúró ibi káyọ̀ bàbá anabi ibrahim ọ̀tọ̀ ọlọ́run àdúgbò ẹgbẹ́ mi bẹ́ẹ̀ náà ni bọ́lọ̀ bá sọ̀rọ̀ àwọn sàábíà náà ti jì tó láwọn ni wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí torí wọ́ tó wá wá kà kan ní ìdílé pépà àdúgbò mi tó bá ti kà torí tó bá láti sàárà gbọ́sẹ̀ bẹ̀rẹ̀ ìwọ ló kó bá ní mọ́ ẹ̀yìn tiẹ̀ lásìkò ọlọ́run bá kọ̀ọ̀kan mọ̀ọ́ká tí wọ́n ṣe tó wọ́n mú bọ́lá àwọn ọba tàn kan lọ fún wa pa ọba nàìjà ṣí. ẹ gbọ́ ànábì náà fà á gbé lẹ́yìn lọ níbẹ̀rẹ̀ ìsìlámù ọlọ́ba àti àtàlẹ́ ló bá bá ìsìlámù gbogbo láti ìlú fi kẹ́nu. ẹ sọ àwọ̀ sí nàìjà sí gbà kò sí ájì kò sí ìdílé ọba ànábì sábà kọ fún wa tí ìbá kọ́ lọ́wọ́ fún ànábì wá yìí wọ́n lẹ́nu kan kú nínú ẹgbẹ́ nìkan nàìjà sí nàìjà ọlọ́run tó sì mọ ń kájú tó sì mọ ń jáde ní ìdáwó pọ̀jù má sàlẹ̀ lẹ́mọ̀ lọ́dún ló ń sọ ọ́ èrè ni èrè kan ti kúrò nípa ẹ̀sìn òun ti làǹfà á ah, tọ́ mùsùlùmí ni ó èèyàn tí bá ṣàhádà ọlọ́run ọba ajá ibi tí ìtura kìí ṣe bẹ́ẹ̀ wà ní wọ́n fẹ́ràn àwọn ẹni yìí jù àwa dúró ní sáìdì ibi tí ọlọ́run ọba dúró tí ó bá wá ní ìwọ lára ẹ wà kò mọ́jọ́ ó ti ẹ̀ dúpẹ́ pé àpótí wọn wà ní ebèrè ló bá jẹ́ lásìkò yẹn ó níjó ní ọ́la níjó ní ó ní ọ́la ní pé kúrò àwọn bábí ànábì bọ́lá ọba ti ń tún ìta ànábì tínú bí àwọn kèbèrè pé a ah, ó ṣe pé òun lọ́lọ́wọ́ bó fi ránṣẹ́ bẹ́ẹ̀ náà ló tún làwọn tó jẹ́ sáàbí ànábì kan tó dé kí wọ́n náà wáyé tìbá ọlọ́ọ̀bá ló sọ bẹ́ẹ̀ ó ní Muhammadu Rasulullah والذين معه أشداء الكفار رحماء بينهم تقولوا إن وطنهم ذلك مثلهم six thousand. bá tó dúró wọn ṣe rí nù tàwọn ẹ̀ta tó mì kọ́lọ́ ọba bẹ̀rẹ̀ ti sọ̀rọ̀ wọn kalẹ̀ ó lè sọ ànábì náà kalẹ̀. so wọ́n bẹ̀rẹ̀ ti wà ó ti láwọn táwọn ọlọ́run bá mọ̀ ní báwọn kan wà ó àtọ́ báyìí báyìí ó fi lọ ó lù pé ọmọ sọ́nà tó ní jí gẹ́gbọ́n àti ṣe wà ní jí sọ́nà àti wà lọ́dọ̀ ọ̀rọ̀ náà ti wà kalẹ̀ sọ nígbà tí òsì ti ń ó wá ní bọ̀dé nígbà táwọn ti wá kú tán wọ́n wá ṣe báyìí á ní sọ ṣé wáyé ni ó sọ kalẹ̀ bẹ́ẹ̀ ni ṣé wàá yí ni ó sọ̀kalẹ̀ ó ní ah, ẹ bọ́ ó ní gbogbo tí o bá fẹ́ sílẹ̀ wàá yí ni ó ní sọ̀kalẹ̀ ìwọ ló mọ̀ ṣe fókùn yẹn pé ó ṣe báyìí a ní ìbọ̀ ọlọ́run wa ló ṣe báyìí ó sì padà há ó ní ẹ bọ́ bọ́ ṣe láyé pàtó ṣe ẹ̀tọ́ ló ṣe léyìí a ní ìtọ́lọ̀ ọmọ pé yóò ṣe léyìí bẹ́ẹ̀ sọ́lọ̀ ọmọ pé yóò ṣe léyìí ọ̀nà pàṣálẹ̀ fẹ́ẹ̀sẹ̀ ìkọ́ ọlọ́ọ̀ni o ọlọ́ọ̀ni o ó ní ọ̀rọ̀ tí ọ̀kan náà àwọn àfàmọ́ràn tó máa blabla àti ló sọ fún àti sọ̀rọ̀ yìí náà ó ní ó máa blabla sí nígbà tó náà wọ́n wà lọ́lọ́ ó máa ń kórìíra ayé ìjọsìn báwo ni pé ibi tó kálukú dàgbà ẹni tó bá gbé ṣáà tó tó tọ̀ ibẹ̀ làwọn bàbá òun máa yà àti ìjọba torí ìjà jatuh tẹ̀ láti máa wí àti àwọn ará sáà tó ń pè á ti jẹ ìjẹ ẹ ẹni tó bá gbé ìrà àwọn náà àwọn náà kó la nàìjíríà ní gbígbé òkun ẹgbẹ́ pé o bọ̀mí ọba kó sẹ́yìn ọ̀gá ó wá wọ́n gbà àti sinam kọ́ bá tó náà ń dàgbà bò wá ẹ̀rọ náà máa ń gbà kí ló kù pa kí wọ́n gbà wá sí náà sọ ṣùgbọ́n táwọn táwọn pé àwọn ọ̀sán tó kò lẹ́sìn tó sì mọ́ ó ti dé káwọn èèyàn tó pọ̀ kú jù nítorí pé bóyá wọ́n ń bá fa ọ̀rọ̀ pè lásán. ẹgbẹ́ mi àwọn tẹ̀yìn dá ah, kí ló dé kọ́ọ̀tù sára iná apá. irú àwọn iṣu sì ń pè pé àwọn afáfẹ́ kan mọ̀ sí báwo ní débẹ̀ rí sáà ń ṣe. kí ni wọ́n ti ń wí wọ́n bá gbogbo wọn náà lórí ìtọ́ta ń gbègbè ta àgbọ̀dọ̀ gbogbo wọn náà lónìí rẹ̀ làwọn sọ òun ni báwọn sọ wípé because family kan Usman pẹ̀lú Muawiya àwọn sọ wípé Muawiya àbí Usman ti jẹ́ fàlífà ọ̀rẹ́ ìṣe ni wọ́n fẹ́ rẹ̀ yẹn ó jẹ́ fàlífà ó lọ ọdún méjìlá wọ́n fi láàbà náà kéèyàn wá jẹ́ fàlífà kan àwọn èèyàn kan wá wọ̀ ní wọ́n pọ̀ wọ́n ṣe protest wa wọ́n tó wẹ́lọ̀ wọ́n làwọn fẹ́ pa fàlífà àti tó bá yọra ẹ̀ ẹ mọ̀ bọ́ náà. Osmanu ní Bàlífà tó lágbára àti pẹ́yẹ máa pa wọ́n. Wọ́n sọ, dọ́dọ̀ wọn. Òun ní yọra àwọn òun ò pa ẹnì kata òun mẹ́jọ ní sábà. Ìyẹn ni wọ́n fi bí ìdí wọn pa Osman. Àwọn ní ilé ẹni ìyẹn tó ń ti dẹ́ka Bàlífà tí ò fẹ́ ká pa ẹnì kata nítorí tòun pé fóònù lágbára pé sẹ́mọ̀ pé ẹ̀ṣẹ̀ á ti fi ẹnu òjì ìpèlè lórí ẹ̀ ìjọ ti wá jàjà. ìfáàsì táwọn tó báyà máa sọ wọn kò kọ́lé mi pé ah, àwọn máa ń bí ìjọba three kẹsàn-án ni á lè gbé sọ́kà tó fi láyà àdúgbò tó fáyìn pé má pa wọn lọ. àdéhùn ìdílé wọlé máa ń gbọ́ àmọ́ ń gbọ́ pé وما يدريك وما يدريك لعل الله اطلع على اهل بدر فقال اعملوا ọ̀rẹ́ fẹ́ fà lọ́wọ́ làkùnfẹ́ kéèké yóò fi hàn pọ́lọ́ ọba wú àwọn ará bàdàgbà ẹ́ wọ́n ní ma ṣe tó bá wù yín lọ ọlọ́ọ̀bá sàkóyè fún yín. àdìsí yẹn nu bùkọ́rí ní tó fà ní pé àwọn méjì ni wọ́n jọ ń sọ̀rọ̀ sáwọn tàbí àbábà mọ́nà fúlàní àti ẹgbẹ́ ẹ̀ríkà ẹni yẹn àbábà mọ́nà fúlàní ń tẹ̀ wọ́n ní wà kánà òfùmàníyà kánà òfùmàníyà tàbí òun níbi ìròyìn òkúta ní tí òsùmánù ṣe ló dà òsùmánù Eh? ẹnì kejì lọ́jọ́ náà wà bá àná àlàwíyà hmm? òun bàbá àti mi ní èyí tó jẹ́ ọ̀sán ní àwọn sọ fún yẹn pé wọ́n á sọ fún yẹn pé àtẹ́sí màlẹ́sì jábọ̀ aṣọ ibà tààlà tìmá èèyàn rẹ èèyàn ò já lè pé tó ọmọ tó bá tó fi láyà pé sọ́dọ̀ kan àwọn yẹn lọ. kí ló dé ló fi ka ìtàn hátìbùmọ̀ àdúgbàtà àpéyàn nínú ọlọ́gbà lẹ́gbà ṣẹ̀nù táì ṣàpé níta ìṣe hátìbù ṣe dá àbí nígbà ìsáàlù sáàlù bá wọn oṣù ọdún bá dá kọ̀yí sí àbúrò àbáwọn fún àgbẹ̀dọ̀ pé orí àmì lọ sí bá dá fọ́nà ọba ti tà lórí ìṣùn bọ́yá tó yẹ láyà ẹ bá wọn lọ lórí ọlọ́wọ́ gbogbo àbú. so bọ̀ kì í sì ìṣèhádùn náà

kódà wọn fẹ́ẹ́ dìbẹ́ bẹ̀ ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ní ìgbọ́ pé láti dìbẹ́ yóò tó pa ìgbà lórí owó fẹ́ fún ìgbà tó níta ẹ̀ ẹ̀ tó wà nípa nípa tó ń sọ. wọ́n sì pa pétọ̀ síbẹ̀ ní tó di kàlíbà nù. tó bá gbé gbé àlùkò mọ̀ náà ìgbé àlùkò náà fọlọ́ náà ti gbé tọ̀ á ní kí ti gbé sínú sípò àwọn àwọn kan ní irú yẹn. tọ́wọ́n wọn làbàá nígbà tí ń dàgbà bọ̀ ọwọ́ àdọ́dọ̀ àpá rẹ̀ عطاء يحفظ من هذا البيت الله من لا من أصلا الهدى نعم عطاء الدين إيه شيء كما قلنا هو بيت الله بيت الله توارد عمر يقولوا فينا هو ما وصل يا عمر متى بلغ أن الله سخط على أهل بدر بعد أن رضي عنه ìgbà tí ó gbọ́ ó tó ọ létí tó gbọ́ ó gbọ́ pé ọlọ́run ọba ó bínú táwọn tá lọ sógun bá dàgbé nígbà tó ti yọ ọdún pé ṣé láàyè yìí fi hàn bóyá láti ṣe. seven one mata banaba anamọba sáfìtọ ala ali badiri bada abọbi ali àwọn làbá o ìwọ náà ń ké wú ọmọ gbé wo àdìsùn lè má ti gbọ́dọ̀ ọtí wá o sáàdì ìdílé ń bẹ ní àbí àyà kùránì sí ń bẹ pé tó tó wọlé ní tọ́lọ́wọ́ ọba ó fi inú táwọn ọ̀dọ́ lọ sógun bádà lẹ́yìn ìgbà tó ti yọ́nú sí wọn. wọn náà yí báwo ìtumọ̀ ìpé á lè lọ sógun bádà tàbí lọ. òun máa ń lò wọn lọ ọ̀wọ́n kàwọn náà mọ́ torí pé ọmọ àdìmẹ́bì náà ló rẹ́.

والمهاجرين والأنصار الذين اتبعوا في ساعة الخشوع الله أبارك بأتباع النبي أتعامى مهاجرين أتعامى أنصار حتى لا نبي رسول من تطور عجل سيدنا عبد الله سبحانه wọ́n náà ní gba torí pé àlẹ́bí sábà fún àwọn kẹ̀kẹ́ ní jáàlì lóye ó máa mójú wọlé. lẹ́yìn ìgbà tí àbá yìí wá sọ fún àbúrò àlàyé àbúrò àlàyé tó bá. àwọn òbí ìgbà tí wọ́n tó yà á lọ ẹ wá ní túbá tó wá túbá yẹn ó wá lórí pa lórí rẹ̀ débi wípé níjọ́ tán bá ti wá dùn àti òṣèpẹ ìkọlọpàá àbá àgbà yìí ó lè sọ tó ń dàgbà pa ó ti wá kí ìkọlọpàá àbá yìí wọn wá bí èyí náà pé ah ìwọ kàlífà àwọn mùsùlùmí àwọn fàájà ní ìjà tí wọn jà láàrin ara wọn lábàjá pa lábàjá lábàjá sí ìkẹyìn náà sí lórí ti ké mo rí dìbò wọn bá mi àwọn ẹ̀jẹ̀ tó ń bá ẹ̀sìn lọ́jà alábọ́jà àwọn ẹ̀jẹ̀ náà dá lọ́jà àwọn ẹ̀jẹ̀ tọ̀ ọ̀rọ̀ lọ́rùn yàtí ní ha ọlọ́run fọwọ́ mi máa ń bẹ̀sẹ̀ ìṣúná. àbí ẹ̀jẹ̀ náà ti dà tàbí dágún láti ọdún bóyá á èmi mọ alábàtẹ̀ ẹ̀fà ẹnìkan sá. sígbà tọ́lọ́run ọba fẹ̀sẹ̀ ti wá fọwọ́ mi máa ń bẹ̀ yọ mí àgbà láti tọ́ nígbà tọ́lọ̀ mi ò wà ní bọ́ọ̀bù á mi ní kókó dáná àbí àwọn àkọsílẹ̀ fà wọn dáná sí wọn ní. ọwọ́ sọ̀rọ̀ kó gbé kókó kókó rà wá sí tó lòwe kí tó ń sọ fún yín o tán pé tó lẹ́sìrẹ́sì tó náà ti kó o ẹnìyàn máa fà sáàbù sílẹ̀ náà àpèjúwe àwọn sàájú àná bíi tẹ̀ rí yẹn máa fà lọ́dọ̀ pẹ̀lú òjúlẹ̀ tí wọ́n wé mo sì ojú. Wàdàwà òyú ní ìtàkùn máa ń pè é. Tó lójú ẹ̀ ogún ojú ni pípọ̀ mọ́mọ́ bọ́ ọ̀nà. Wà fọ́ kan ló pọ̀ jù. Má fọwọ́ kàn mọ́, má fọwọ́ kàn tàbí àdájú. Àmọ́ kì í ṣe bóun náà ti bẹ̀rẹ̀ ni, òun náà ní jẹ́ẹ̀jẹ́. Bọ̀sùndọ́lọ̀ fi sọ́ọ̀bù ẹ̀sùn pé ṣé ayé àti ìṣọ̀kan táàbí ti fi sọ̀kalẹ̀ ń pa ọ̀nà ìlú yóò sọ̀kalẹ̀ bọ̀ yà á gbó bẹ̀. ẹ tọ́lọ̀ bá jólù jẹ́rìí rẹ̀ ẹnìyàn kan lè wéde. bẹ́ẹ̀ ẹ tọ́lọ̀ bá jólù jẹ́rìí rẹ̀ ẹnìyàn kan lè wéde. torí pé àwọn sájẹ́mù náà ti gíláàsì pa àtẹ́bí sọ̀sọ́lá ọlọ́run ọba fẹ̀ka ṣe jẹ́rìí ìdí ìsìn wọn ní sájẹ́mù náà ti tí o bá ti jẹ́rìí ìdí ìsìn wọn á ká so èyí kẹ̀kẹ́ ká yóò pọ̀ jẹ́ ẹ̀dí bákan rọ́ṣẹ̀. àwọn wọ̀nyí tá a dábọ̀ yìí fún àwọn yóò hábò mọ̀hábà tì lọ́la á fẹ́ràn wọn á tóbi torí pé ọ̀nà nǹkan tí ó fi mú yàn kórìíra àyàn ẹ̀ àwọn òfẹ́ kan bá pẹ̀lú àjọ ní business bàbọ̀ wọn ò náwó alẹ́ báyìí wọn ò gbowó wa sí ẹ̀mọ̀ tó ìtọ́ka àtórí ó gbowó àwọn òbí yìí kò ní ìtọ́ka wa lọ́lọ́bẹ̀ ti yẹn jọ́ ọ̀rọ̀ àwọn tó wá lẹ́yìn wọn yàkùlú náà rọ́pà náà fún ìyànà wọ́n lè wá ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sábà fún náà lórí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yóò bí iṣẹ́ tí yín tọ́lọ̀ sàfúrí ìwọ̀n àfihàn àwọn àyà wọn sáájú wa pẹ̀lú ìmọ̀ wàlà tẹ́jà sí kùlú nìyàn gbé lámú bẹ̀bí na àmọ̀ mọ́ ẹ̀ kí ìkórira kankan wà lọ́kàn wa bá àtúntò lọ́wọ́ àgbẹ̀kọ̀ kí ló tún kù á fẹ́ràn apáta mọ̀tìlákọ̀. gbogbo tó bá wù tó bá sọ ń pa àwọn tá a kà á mọ̀ wá fún ọ lẹ́sìn tó bá dẹ̀ fún ọ lẹ́sìn ìgbèlè ọlọ́run ọba tó mọ ọkàn ló pọ̀ wọn kí ni máa sọ pé bóyá màsùmọ́ ni wọ́n àbí kí ni ẹ̀ka ni wọ́n àbáwò kọlu ọlọ́run bàbá wù ọ̀dà wáyé tí ò bá wá ti wá bẹ́ẹ̀rù pé wò ó kọlu ọlọ́run náà wọ́n rí so táwọn àti bá sáàkìtà wà lùjẹ́ náà ọwọ́ àwọn fẹ́ wà lùjẹ́ náà bá tún wà lùjẹ́ náà sáà fẹ́ náà lásán àbúbá tírì Umar Osman Ali ẹ ẹ Abu Ubaida ẹ Zubẹ Tọ́lá ibi tá a bá wà bàbá bẹ́ẹ̀ máa tí wọ́n bá ti wá láyé jẹ́jẹ́ mi tó sì ìwọ pẹ̀lúpẹ̀lúlá àtàwọn yòókù fúnra yìí ti dẹ̀rù náà àbúrú láti tún sí tó pa ó tó sọ pé èèyàn rẹ ni kọ́lọ́ tó ọ̀nà àpapọ̀ mọ́ ẹ́ bó bá bá ń dàbúlà ábì náà ọkọ ẹ̀jọ̀ bọ́bẹ̀ so wa ẹlẹ́kejì máa ń dún gbádùn fúnra àwọn tó á kórìíra wọn á tó lù wà hùmọ̀ lùkù fáárù wà lùmùsùlùkù wà lùmùnàfẹ́ àwọn kèfèrí àwọn olùsẹ̀gbà tàbùnàfẹ́ ilé ìtajà ní mọ́tò làkàn tó ń gbé ìwò tó wọn bá sọ pa á kórìíra wọn tó bá ti wá san ìṣù tàyàrà yín tó ní sábàbí mi. Hmm? ó mọ̀ ọ́ lóko ṣe pátápátá ìfẹ́ ilé yìí pọ̀ sí ní ọ̀sán ẹ̀gbọ́n mi àmọ́ òun náà lọ́ọ́ lórí sílíkù rẹ̀ òun náà lórí gbọ́ ó sì ní kò láti jẹ́ náà tó kó sára jọ ó ní ọ́ kèké ló wà lùdàn náà pé wọ́n fún ọ lówó òníjọba wọn torí pé ẹ̀tọ́ ọlọ́run dẹ àwọn kan wà wàmúwàlá wàmúwàlá ẹlẹ́kẹ̀ẹ́ta máa tó pé ní sè é á kó lè àwọn lápá torí pé wọ́n ní nǹkan méjèèjì tàbí iṣu tí wọ́n lára wà hún àwọn yìí ni òsọ́ọ̀tù ìmọ̀mìnì àwọn sájà tó kù mí sájà wọn ní àwọn sájà lẹ́sẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ tán bá ṣe ọlọ́run ọba kó lè ra ẹ̀ṣẹ̀ kan ṣe tó á rí ti tó wọ́n lẹ́sẹ̀ á fẹ́ràn wọn tó wọ́n ní ìmọ̀ ìrànwọ́ ẹgbọ́n mi pé a ní ìfẹ́ràn fún wọn tó wọ́n jẹ́ mọ̀mìnì á sì kó lè ra pípọ̀ wọn sẹ́sẹ̀ ìfọ́ bó ṣe kó nínú. Sọ yẹ kí lóòótọ́ la bá fẹ́ràn ọlọ́run ọba tá a bá ti lẹ́nìkan tí ń ṣe tọ́lọ́run ọba òfẹ́ ọ̀tọ́mátìkì lọ́kàn wa. Àwọn àgbọ̀rọ̀ kórìíra ni yóò kó nira bá a náà. Bàbá ti lẹ́nìkan tí bá ń ṣe tọ́lọ́run ọba fẹ́ á fẹ́ràn ẹ̀. Òun ni àdìsí Abdullahi Imam Lugani. Wípọ́kùnrin kan bẹ̀rẹ̀ láti parí ìṣẹ̀tọ́lá àdìsí Bùkọ́rí. Ìmọ̀ àmúti èyí jẹ kàn sí ẹsẹ ọmọ mu wá lọ́pọ̀lọpọ̀ bá ọba mu wá kọlẹ mọ ọba mu wá kàn fi bàtà náà lórí ọwọ́ àti pé wàhálà ìṣẹ̀ṣẹ̀ òkúta àwọn ojú púpọ̀ ọba mu wá jọ ló mọ ọba sọ pé áá ah, ah. pé Ọlọ́run bó là náà rẹ làánà náà fún ọbẹ lórí rẹ kí ló dé ìwọ nìkan ni ah, àwọn ẹni láṣẹ láàánú ẹ má làánà rẹ wallahi ma àyẹ̀kí pé tí mo máa ń sí ẹni yìí ní yuhibbu Allah wa rasuluhu. ó fẹ́ràn ọ̀la àtẹ̀ṣẹ́ pẹ̀lú ìpín mutí. ẹ bá ti wò ó wò ẹ̀yìn òfin tó ń gbé fẹ́ràn ọ̀la àtẹ̀ṣẹ́ àtọkàn ní kí n yẹ. ẹ bèrè pé kí sí mi mutí ẹ bá tó bá tó bá fẹ́ràn wọ́n ẹ kó mutí èè tó bá pé wọ́n sẹ́wọ́n sí ọtí ó ti wá òun ni pé mímu tí tún ní rízìn ní ìbò lè mú un wá yàtọ̀ sí pé lábájá ò fẹ́ràn ọlọ́ọ̀ni ṣáwà pé ojú rẹ̀ fà mọ́ hmm? ó dàbí ká sọ pé ànábì ádámù dè tóbi kìí ṣe pé tó gbọ́dọ̀ sí ádámù fẹ́ràn ọlọ́run àmọ́ ìdá tọ́lọ́run ọba dá èèyàn kọ́ ìyẹn bò mọ́lẹ̀ òun láti ní tọ́lọ́run ọba demonstrate méjèèjì fún anukọ̀ náà ó dẹ́nu ọ̀sẹ̀ ti ti ìbílí ó dẹ́nu ọ̀sẹ̀ àbẹ́bẹ̀ adam. ìdí wọn ti ìbílí ti ṣe kò sí ìkẹta tó lè fún yàtọ̀ àti ẹ̀jú pé kò gba ẹni yìí lẹ́sẹ̀ lè fún láti lọ. pé ọ̀yà ẹ̀rí bàbá adam ṣé ẹ̀yìn ìlú mi ni ó wí ni àbí ojú mi ò nígbà kò sí sáwà kankan tí ń fa ọ̀dọ́ ju pé ó fẹ́ ti dúró mọ́tà yìí. pé kí n bá sọ fún yẹn nígbà yà

ò lè rí rí àmọ́ tó bá pèsè ìsìná yẹ títí ọlọ́run bá kún oníṣe ṣùgbọ́n tó bá padà sí ọ̀gá ọ̀gá ẹ ṣáwà ẹni ìpínlẹ̀ ẹ̀zámpù yìí lò kì í ṣe ẹ̀zámpù tá a lò káṣà tó máa jẹ́ mahabad àbí ẹni ẹ̀zámpù tó jẹ́ halal kí ìyàwó téèyàn lé lé ó sọ fún yàtá ah, gbogbo ló fẹ́ràn mi mo fẹ́ràn rẹ̀ lóòótọ́ jẹ nínú ìgbọ́n ẹ̀dá àti ẹ̀fọ́ lóòótọ́ bá fẹ́ràn mi ìwẹ̀ fẹ́yàwó níbi ẹ̀hẹ́ wẹ̀ lápẹ̀yàwó. ṣé o ká lóko lọ́mọ̀ pé gbogbo àwọn àwọn àti ìyàwó kan gbogbo àwọn ọ̀kan àwọn ìyàwó wa aláwọ̀kọ́. ọ̀rọ̀ ọ̀fẹ́ kọ́lá àṣọ ojú tó mẹ́ ni wọ́n wọ́n gan tó fẹ́rẹ́ nǹkan tó fẹ́ ṣùgbọ́n ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ìfẹ́ ọ̀tọ̀ lójú kòkòrò ìfẹ́ ni mọ̀nà àìsà àti ti fẹ́rẹ́ jù káyọ̀sà máa sọ̀rọ̀ ìgbà nígbà tó fẹ́ wọlé tìǹkù fẹ́rẹ́ jù ọ̀fẹ́ ọlọ́fẹ́ ọmọ sálámà tó parí gbóni ọ̀fẹ́ ọmọ àlọ́fẹ́ ọ̀fẹ́ gbogbo kọ̀ọ̀kù yí ọ ìwọ́n kò sì fẹ́rẹ́ jù pé tó bá ti kọ̀rọ̀ ṣáwà ẹ̀ nìkan ìfẹ́ràn yẹn ó lè kú òlójú o àkọ́kọ́ bá kò sí fẹ́ràn bẹ́ẹ̀ ṣáwà máa ń borí so làdẹ́gbẹ̀ sọ pé ẹni yẹn fẹ́ iná òye ipò lọ́wọ́ ọ̀sùn ó fẹ́ràn ọ̀la àtòjú jẹrẹ ṣùgbọ́n ojú rẹ̀ òkú òde ìyọ̀tí ọwọ́ àpò mọ́lẹ̀ àmọ́ kì í ṣe bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kíbrú tí wọ́n lábẹ́ yàtọ̀ gírí máta pé mo pààyàn láti pé àgùnà dù àná òyìn kò tọ́rọ̀ ṣáwà kankan bẹ́ ju pé èèyàn fẹ́ ṣàlẹ́yìn ọ̀tọ́rìtì ẹ̀kọ́ bá láti. na so àwọn kan lọ sí pé ní ṣe á fẹ́ràn ìwọ́ṣe ìwọ́ṣe á kó lè àwọn lójú pàdà mí àníkìní wàwọn mọ̀ sọ́tù mọ̀ mí ní fàyò hápù lè máa ń dà wù mí ní ìmáàní wàyò gbọ́dọ̀ máa ń dà wù mí máa. á fẹ́ràn rẹ̀ fún nǹkan tó ní ní ìmáàní á ti kó ìrà fún nǹkan tó ní ní kìnnì lẹ́sẹ̀. ìyẹn ni àfihàn alùpùpù náà tààtò tí wọ́n láǹfààní kéèyàn ṣe nǹkan ó ti bá ní ìfẹ́ ju fífi sáníkómọ́sí rẹ̀ lọ. sáníkómọ́sí lẹ̀ gbà nǹkan yìí lẹ̀ àti ṣe nǹkan báyìí tẹ́ ẹ̀ bá ní méjèèjì. ṣíṣe ó sọ ìfẹ́ ju pé à nǹkan tó ní kí n má ṣe ní òṣè méjèèjì náà déjọ lọ fẹ́ ṣùgbọ́n ṣíṣe ṣíṣe ní ti ti ìbílẹ̀ ọ̀ya láti forí kalẹ̀ fún ádámù kò sí ṣáwà kankan tó sọ fún ìgbà ah, ṣáwà kan ní bà mí tí ò jẹ́ nígbòrò but ànábì àdàkọ mọ́ ṣe ni mọ́ jì fún hmm? ṣètàn olùgbòkòrò ṣáwà pẹ̀lú ẹ̀kọ́ níbẹ̀ so now implication rẹ̀ ó ní wípé kò sí bó ṣe òfin èèyàn bá tó kẹ́mi ìyẹn máa gbìyànjú pé àwọn ìjọsìn kó má já lọ́wọ́ o sọ fún àwọn ìjọsìn lọ sí yẹn òun náà wọn àwọn ọmọ fi fẹ́ràn ẹ̀. tá a bá rí èèyàn kan ní ìṣẹ̀lá yìí wọ́n lè yàn mutí àti kò kírun ẹni tí ò kírun wọ́. bọ̀sibí tí ìṣùtù wá wà nípa ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìlànà tá a bá rí ìṣẹ̀lẹ̀ tí bá ń kírun bíi ẹ́ kínkín wò yìí bọ́lá wọn bá lè sọ pé nàṣọlá sani hàn kàkà lùkà irun yẹn náà yóò padà ná ọtí ọlọ. bọ̀ ọtí fífi ilé òsọ̀kọ̀ tó bá ti kálẹ̀ yóò gbé ẹ̀fà gẹ̀rùn. ẹ wù dáadáa ṣé alágbájá tọ́gbà sí ìlànà ìjàmbá ṣe é fèsì náà dáhùn ìṣòro yẹn lẹ́sìn tó máa gẹ̀rùn. aláwọ̀ yẹn tẹ̀sí ìṣúná tẹ̀sí ìṣúná dandan. ìjọ sì máa ń gba nítorí ìlú ṣíṣe ló bá ti ní ká tó ká lóko tó kí ẹ máa ṣe ó máa ṣe kí ìjà tó tọrọ máa ti fẹ́ràn yóò máa pọ̀ yóò máa pọ̀ yóò máa pọ̀ ó ti pé bá máa ti láti ṣe á máa sáàpù nǹkan nìkan àwa ní ṣe bẹ́ẹ̀ sí sáàpù nǹkan nìkan kìí sábà mú imáì wá. yes o ní bro iṣẹ́ ẹni lọ́wọ́ bá ń fẹ́ràn lọ́wọ́ pé kí ní alhassanati yóò bí hibna sèkìtà àwọn fẹ́ dáadáa ní mo mú àwọn àìdá lọ ẹ̀hìn ṣíṣe ṣíṣe ó kérun ó ti sọ́ra tọ́ ó ti tìyàpù lẹ́gbẹ̀ẹ́ ẹ̀ pé bá ojú tí máa ń jábọ́ sí kọ́lọ̀mù wa lo eléyìí láti gbogbo eléyìí lọ́wọ́ ẹ̀ bọ́ kéèyàn má ṣe rárá ẹ̀ ọ̀nà jìnnà náà ni pé mo ti wà níbi mímu ti mo ti wà níbi mímu ti ká pọ̀ kò kérun kò bá wẹ̀ ẹ̀ mo ti wà níbi mímu ti ná ẹ̀ kò kérun kò sí ìyàtọ̀ fi ń bí ibé ó ti yọ gbogbo pọ́ìsì kó wá jẹ oúnjẹ gidi wọ́n lábájá ń kò sára pé wọ́n ń rú wọn náà bọ̀ kì í jẹ pọ́ìsì ní tọ́pọ̀ ìbá jẹ pọ́ìsì yóò tẹ̀ wá jẹ nutrẹ́ǹtì nutrẹ́ǹtì gẹ́gẹ́ yóò ṣe kó gbó ẹ má jẹ pọ́ìsì òní yóò kú ni. wọ́n ti wá sí ìta gbogbo àwọn pọ́ìsì náà tẹ̀lé jẹun ní tó máa wá ń jẹ oúnjẹ yìí yóò lòun ìgbò jẹ pé tọ́dá fi wá ó ṣe kankan náà ó ti kílẹ̀ tó fi ní kú wọ́n yẹ wá sí nǹkan tó wà fi dúró bẹ́ẹ̀ ni hasanatu ṣe rí ọlọ́run tó fún alágbèrè ẹ̀